وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àti rí nínú tá a ti ṣàlàyé rẹ̀ síwájú nípa ìtàn ìgbésí ayé ànábì Musa aleyhi salam ẹ wá bomi máa kó àwọn fóònù yìí sùn. àti rí nínú tí àlàyé rẹ̀ ti síwájú. Si nípa àtàgbèsè ayé anabi musa aleyhi salam kẹ́bù ti ṣe jẹ́ pé fìràhùn àti ọlọ́run ọba ara ṣe àti àwọn ọmọ israel fìràhùn yìí ó jẹ́ alágbẹ̀rùgbárí jíjẹ́ tó sì jẹ́ alágbẹ̀rùgbárí yìí. iná ló mú Fìràwọn àpèrà rẹ̀ ní ọlọ́run táwọn èèyàn gbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́run ẹlẹ́dàá wa ó gbà wọ́n là ó kó wọn yọ kúrò àwọn ọmọ Israel gbà là. Oko kó wọn yọ kúrò lọ́wọ́ àwọn ọmọ Israel anabi Musa alayhi salam àtọ̀hún àtàwọn èèyàn rẹ̀ wọ́n padà dẹni tó sọ wípé wọ́n borí Fir'aun àtọ̀hún àtàwọn ọmọ ogun rẹ̀ àtọ̀hún àti ète rẹ̀ ọlọ́run ọba ní kí wọ́n borí wọn. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó kó wọn là tán tó ṣe pé wọ́n sọdá òkun ńlá yìí àwọn àṣẹlẹ̀ ńláńlá ṣẹlẹ̀ nínú àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ eléyìí tó yani lẹ́nu jọjọ òun náà ni pé àwọn ọmọ Ísírẹ́lì yìí báyìí wọ́n ti jẹ́ ẹni tó ṣe wípé ó sojú wọn bí ọlọ́run ọba ti ṣe kó ìparun bá Fáráò àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti àwọn ọmọ ogun rẹ̀ bọ́lọ́run ọba ti ṣe sọ pé kí òdodo kó lékè ó sojú wọn ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ni wípé sísọdá tí wọ́n sọdá òkun ìṣẹ́jú tó pọ̀ ò tí ì lé lórí ẹ̀ ọjọ́ kan ò tí ì gorí ọjọ́ lórí ẹ̀ á ń bọ̀sibọ́sí pé oṣù ó gorí oṣù ọkọjá gbára àwọn èèyàn kan tó ṣe pé gbogbo wọn kóra ró sídi àwọn òòṣà kan tí wọ́n ń jọ́sìn fún tí wọ́n ń bọ àwọn òòṣà kan tí wọ́n ń sìn lẹ́yìn Allahu Rabbul Alamin àwọn òòṣà tí wọ́n ń bọ lẹ́yìn Allahu Rabbul Alamin anabi Musa alayhi salam àti àwọn ọmọ Israẹli tí wọ́n wà lẹ́yìn rẹ̀ wọ́n rìn pàdé àwọn èèyàn yìí báyìí kàkà kí àwọn ọmọ Israẹli ó dúpẹ́ fọ́lọ́run pé adúpẹ́ fọ́lọ́run tí ó bà tiwa jẹ́ adúpẹ́ fọ́lọ́run tí ò ṣe wá lọ lórí ibú tó mú wa máa jọ́sìn fọ́lọ́run yàtọ̀ sí bí àwọn eléyìí bó ti ṣe jẹ́ pé igi àtẹ̀pẹ́ yìí làwọn ń bọ kàkà bẹ́ẹ̀ ńṣe ni wọ́n sọ fún anabi Musa yìí pé. اجعل لنا إلها كما لهم آلهة báwa náà wá àwọn òòṣà tá a máa bọ ọ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe ní àwọn òòṣà tí wọ́n ń bọ yàtọ̀ sí allahu rabbul alamin sẹmọgbé ẹni tí ìṣẹ̀lẹ̀ ńlá ìró ìtọlọ ní kò ṣẹlẹ̀ sí Fir'aun tọlọ ń bá ní kò sojú rẹ̀ tó sì rí i pé òtítọ́ àti òdodo ló lékèké àti irọ́ àti ìṣìnà ó yẹ kí imáni rẹ̀ ó tún lékún sí ni ó yẹ kí onítọ̀hún kó tún dúró ṣinṣin nídìí ìjọsìn fọlọ́n ṣùgbọ́n sí irú yín náà ló sì yẹ kẹ́ẹ̀tún máa sọ yí pé kí wọ́n bá yín wá àwọn òòṣà kan eléyìí tẹ̀yìn ọmọ bọ yàtọ̀ sí Allahu Rabbul Alamin gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe ní òòṣà tí wọ́n ń bọ qala innakum qawmun tajhalun anabi musa aleyhi salam ó ní dájúdájú aláìmọ̀kan lẹ́yìn kìíní yìí o aláìmọ̀kan nìyí bẹ́ẹ̀ ni tí wọ́n bá wá sáláìmọ̀kan sọ́bàlá káìmù kí wọ́n máa tọrọ lọ́dọ̀ anabi musa aleyhi salam kọ́ba wọn wó sàtà wọn máa bọ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe ló sàtì wọn bọ nígbà tá a sì mà dájú pé kìí sóòsà kìí ṣẹbọ lọ́la wọn nínú kútọ́ dájú eléyìí tó ti gborí wọn rí kọjá yìí ṣùgbọ́n lọ́wọ́n ọba lọ́la wọn ṣé báwọn gan ló kí má ní wọn tún lágbára jù àwọn náà ni wọ́n á sọ yìí pé báwa wó sàkàn. bá wa wá àwọn èrè kan táwa náà máa sìn yàtọ̀ sí allah rabbul alimi, anabi musa wa dáhùn yàtọ̀ sí kó hàn wọ́n pálá ìmọ̀kan ni wọ́n ẹ̀kọ́ ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbogbo ẹni tó a bá rí láyé ni pé aláìmọ̀kan ni wọn bá sọ pé wọn lọ gbọ́n jù lójú àwọn òpònú ẹgbẹ́ rẹ̀ wọn bá tún wọn bá tún fi ọjọ́ yẹ ẹni tó lóye jù nílùú yín látàrí pé kúkú gbọ́n bẹ̀ lábẹ́ òfin ọlọ́run nígbà tó ti jẹ́ pé igi àti pẹ̀lú ń bọ ìròyìn rẹ̀ ni pé anta rajulun yajhal aláìmọ̀kan ni ọ́ anta rajulun yajhal ó yàtọ̀ sí kí wọ́n pè yàn ní anta rajulun jahil pé aláìmàkànníọ́ ó yàtọ̀ sí pé olùsàìmàkànníọ́ olùsàìmàkànníọ́ alistimrar ó wà ń bẹ̀ pé àìmàkàn rẹ ọ̀gánmọ́ láàánú àìmàkàn yẹn kọ̀ yà ọ́ torí ẹ̀ inna haula'i mutabbarun ma hum fi kò yé yín ni ntí máa kó parun báni ní táwọn eléyìí ń bẹ lórí ẹ wa batilun ma kanu ya'malun aburú sì ni tí wọ́n ń ṣe níṣẹ́ ntí máa kó parun báni ní nǹkan táwọn eléyìí ń bẹ lórí ẹ aburú àti ìbàjẹ́ sì ni tí wọ́n ń ṣe níṣẹ́ torí ẹ ẹ̀kọ́ tá a ní bíbá yẹn. òun náà ní pé kìí gbogbo ẹni tó lọ́wọ́ bá bá ṣàánú iná ló máa ń ṣàánú ara rẹ̀ kìí ese gbogbo ẹni tó bá hàn sí pé kò sí nǹkan míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah náà ni wọ́n á máa jọ́sìn fún Allah lónìkan nítorí pé gbogbo wa pátá náà hàn sí bẹ́ẹ̀ káwọn kan tó tó yí wọ́n ń sin Allahu Rabbul Alamin lónìí kan wọ́n yẹra fẹ́ bọ wọ́n yẹra fóòsà wọ́n kì í pe nǹkan míì yàtọ̀ sí Allah àwọn ni ẹni àwọn kan bẹ́ẹ̀ wọn láti ọba lónìí gbogbo nǹkan ẹ bó ríra tẹ́fì máa dá àmọ́ pọ́lọ́wọ́n bá nìkan la tó sìn wá ríran ni fọ́ lójú sí tóbi jẹ́ kí nìkan kọ́ yìí bá yé wa a ṣe wípé ojú tiẹ̀ náà fọ́ o ọmọ pọ́lọ́wọ́n bá ló dá ẹ ojú rẹ̀ ọ̀fọ́ orí ti ṣe ṣẹ̀dá rẹ̀ lọ́nà tó yani lẹ́nu púpọ̀ ojú rẹ̀ ọ̀fọ́ orí bó ti ṣe jẹ́ wípé gbogbo ń tó bá wò lára rẹ̀ yóò máa tọ́ka sí pé ẹlẹ́dàá rẹ̀ lágbára tayọ gbogbo sísọ ṣùgbọ́n tó ọkọ̀ láti jọ́sìn fún lónìí kan ó dájú wípé àìmọ̀kan rẹ̀ ń bọ ọ̀ka ni o. bákan náà kí ló dé tánàbí Musa alayhi salam tí ọkọ̀ fáwọn èèyàn yìí tí ó kọ̀ fún wa láti máa forí balẹ̀ fóòsà tí ó kọ̀ fún wa láti jẹ́ pé gi àti ìpẹ́ tó ń bọ̀ yìí kó fi yé wọn pé kọ̀tọ̀ wọn ní tó fà á ni pé ibi tọ́lọ̀ ń bá ní káwọn anábì ọlọ́run dúró sí ni wọ́n máa ń dúró sí wọ́n yìí tayọ ibi tọ́lọ̀ wọn bá bá ní kí wọ́n dúró sí. sàmì pé Musa ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí tàwọn anábì tó síwájú anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn anábì tó ṣe pé àwọn èèyàn wọn nìkan lọ́lọ́run bá rán wọn sí àti sàlàyé síwájú pé Musa ń tiẹ̀ alayhi salam ọlọ́run rán sí àwọn èèyàn rẹ̀ ó sì tún rán sí Fir'auna àti àwọn èèyàn rẹ̀ ìyẹn ni wípé ọlọ́run rán sáwọn ẹni tó ju àwọn èèyàn rẹ̀ lọ nítorí Fir'auna yìí ṣèyàn Musa àwọn èèyàn Fir'auna yìí ṣèyàn Musa ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé at-tabi'u àtàbíù tàbíù àwọn ọmọ israẹli gangan tó lọ rán musa sí yẹn ọ̀rọ̀ fìràwùnà ti lẹ̀ mọ́rọ̀ wọn débi pé a lè ya fìràwùnà àtọmọ israẹli sọ́tọ̀ mọ́ a lè gé fìràwùnà àtọmọ israẹli sọ́tọ̀ mọ́ tọ́ba ti pèrí fìràwùnà wọ́n pèrí àwọn ọmọ israẹli tọ́ba ti ń àwọn ọmọ israẹli wọ́n sọ̀rọ̀ fìràwùnà torí ẹ̀ ni ló fi jẹ́ wípé wọ́n rán Musa alayhi salam sáwọn ọmọ Israel lákòókò kan náà wọ́n tún rán síta ní Fìràhùnà àtàwọn èèyàn rẹ̀ sábàbí ló sì ti gbọ́n yẹn nítorí pé ọ̀rọ̀ Fìràhùnà àtàwọn èèyàn rẹ̀ ó ti fi ọ̀nà kan jàmọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Israel lọ́nà tó ṣe pé kò ṣeé fọ̀bẹ́rẹ́ lọ́nà tó ṣe pé kò ṣeé fọ̀bẹ́ pín má ìdí nu tó fi jẹ́ wípé Fìràhùn àtàwọn èèyàn rẹ̀ àtàwọn ọmọ Israel lọ́lọ́wọ́n bá rán anabi wa musa alayhi salam si ṣùgbọ́n ẹ rántí pé nìsín anabi musa ti sọdọ̀ òkun ńlá wọ́n ti bọ́ sí abala kejì lágbọn abi tí ọkàn gùn sí baitul maqdis baitul maqdis tá à ń sọ yìí òun náà nílùú gbogbo àwọn anabi ọlọ wọ́n ti kángun ságbọn abẹ nìsín wọ́n ti fi ìlú fìràwọ́nà àti àwọn èèyàn rẹ̀ wọ́n ti fi sẹ́yìn àwọn èèyàn tí Musa àtàwọn èèyàn rẹ̀ rí pé wọ́n ń forí balẹ̀ fóòsà yìí àwọn kì í sọmọ Israel wọ́n yìí sì ṣèyàn Fìràwùn wọ́n yìí sọmọ Israel wọ́n yìí sì ṣèyàn Fìràwùn ìyẹn ni pé lédè kúkúrú wọn ò jọ kan nínú ẹni tọ́lọ́run rán ànábì Musa aleyhi salamu sí ibi abá sì pé kánábì Ọlọ́run ó dúró máa kánábì Ọlọ́run máa dúró máa Ọlọ́run ọ̀ràn sí wọn torí ànábì Musa ò ní pè wọn lọ sídìí kí wọ́n pa tí wọ́n ń ṣe jù ó ti tó kó fi yí àwọn èèyàn rẹ̀ pẹ́ ní àánú làwọn eléyò. inna haula'i mutabbarun ma hum fi ohun tí kó parun bá làwọn eléyìí wà lórí ẹ̀ o. wa batilun ma kanu ya'malun aburú sì ni tí wọ́n ń ṣe níṣẹ́ kí wọ́n lè fẹ́ sọ pé ẹ̀rí ti ń wu yín lórí kí lè fẹ́ sọ pé wọ́n ń ṣe tẹ kàkún bàbàrà àbẹ́yìn náà fẹ́ sórí ibú rọrùn. sẹ́mi pé àwọn èèyàn tiẹ̀ ló mójútó àbẹ́yìn náà fẹ́ sórí ibú rọrùn àwọn èèyàn tiẹ ló mójútó torí pé àwọn èèyàn tiẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe kíni lọ́lọ́wọ́n bá rán sí. ǹjẹ́ náà wá lè lo nínú ìgbésí wa tòní tí wọ́n bá jẹ́ olùmọ̀ Islam bá wá sí ọ ní Islam kò sí kò sí ń tọkàn pẹ̀lú ibo kò sì sí ń tọkàn pẹ̀lú àwọn egele kò sí ń tọkàn pẹ̀lú eégún yorùbá yorùbá lásán náà ni àbí ìwọ jẹ́ ẹ̀sìn islam tọ́lọ̀ wọn á sí kó a haúsá nìkan lọ́ọ́ máa pè islam kò sí ń tọkàn pẹ̀lú pẹ̀lú ibo kò sì sí ń tọkàn pẹ̀lú gele haúsá haúsá yìí àbí kó tiẹ̀ jẹ́ pọ́lọ̀ ń sọ lólùmọ̀ nípa ẹ̀sìn islam kọjá pọ́lọ̀ ń sọ lólùmọ̀ nípa ẹ̀sìn islam kọ́ wa jẹ́ ibo. ọ̀la tó fẹ́ jókòó tọwọ́ búlù yẹn lọ pé kókó wa jókòó. kọ́lọ̀ ń sọ lólùmọ̀ nípa ẹ̀sìn islam kọ́ wa jẹ́ ibo kọ́ wa sọ pé tó bá yẹ láwọn ọmọ àkàlà ìwọ ò ní pẹ́ nìkankan orí ibú tó bá wẹ lómi kọ́ máa ṣe kálá sọmọ nítorí pé àkọ́kọ́ àwọn èsà nàbì àkọ́kọ́ nípa àwọn èsà nàbì dáàbà wá pé ẹni tọ́lọ́run sí ni tọ́lọ́run sí ẹ̀hẹ́n nísìn bọ́lọ́ mi èmi gẹ́gẹ́ bíi èmi kúrúntùí kí wọ́n mi sí Yorùbá Yorùbá kí ni mi sẹ́ torí pé èyí ànábì rẹ̀ àwọn ànábì ti jama ànábì Muhammad sallallahu alayhi wa sallam tálòpin àwọn aránṣẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣé òjíṣẹ́ ọlọ́run wá ṣẹ́kù àbí ọ̀ṣẹ́kù torí rẹ̀ la sọ pé kẹ́mà túmọ̀ rọ́sọ́ọ̀lù sí òjíṣẹ́ ọlọ́run àsìtúni o arọ́sọ́ọ̀lù kò túmọ̀ sí òjíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní kíni ìránṣẹ́ fọdọ̀lẹ̀ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́run ar-rasul kí ni túmọ̀ rẹ̀ jama ìránṣẹ́ ọlọ́ nítorí pé àwọn Yorùbá tí wọ́n máa túmọ̀ rẹ̀ sójì sí Ọlọ́run ó mú wọn ṣe àṣìṣe ńlá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń ṣe wáàzí fáwọn èèyàn yóò máa tìka ara rẹ̀ péra rẹ̀ lójì sí Ọlọ́run ebi ah, sí Ọlọ́run làwọn náà ń jẹ́ yìí iṣẹ́ Ọlọ́run báwo ló ń jẹ́ torí rẹ̀ ká túmọ̀ rẹ̀ tí òjì sí Ọlọ́run àṣìṣe ni o ar-rasul kí ni túmọ̀ rẹ̀ ìránṣẹ́ ọlọ́run ní ìgbà tí ò lédè lárúbáwá yóò máa jẹ́ al-muballigh al-muballigh olùjíṣẹ́ yéé sì sẹ́ al-muballigh la pé nítorí pé tó o bá ti jẹ́ ìránṣẹ́ ó jíṣẹ́ náà ni ṣùgbọ́n orúkọ rẹ̀ tá a máa pè mọ́ náà ní kí ni ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ yóò dínà kẹ́ni tí èèbá ṣe bẹ́ẹ̀ òpèrà rẹ̀ bẹ́ẹ̀ torí pé ńgbà sẹ́nìkan bá pera rẹ̀ níránṣẹ́ ọlọ́run àwa náà lè bi léèrè pé a báwo lọ́lọ́run ṣe rán ọ ìgbà wo ọ ta lọ́rán sí ọ pé kó wá jíṣẹ́ fún ọ tó fi jẹ́ olùjíṣẹ́ tó fi jẹ́ ìránṣẹ́ rẹ̀ àbí òye wa àwa kì í ṣèránṣẹ́ ọlọ́run à ń bọ̀sibọ́sí pé màá wá jánu sọ wípé yorùbá lọ́lọ́run ọ sí kọ̀ọ̀ràn kọ̀ọ̀ràn sí yorùbá àti haúsá kò sáàyè rẹ̀ fáwa gbogbo ẹni tó o bá rí wípé kọ̀ máa ṣe dáadáa wàá pè lọ sídìí kó ṣe dáadáa gbogbo ẹni tó bá sì rí pé ìbàjẹ́ àtìránù ló ń ṣe wàá lé kúrò nídìí ìbàjẹ́ àtìránù. الأمر بالمعروف إذا ظهر تركه النهي عن المنكر ìdá ọlọ́họ̀rọ̀ fẹ́ẹ̀lì wọ́n á máa kọ́ ìbàjẹ́ fún àwọn èèyàn ní ìgbà tó bá hàn sí ọ wọn wọ́n ń ṣèbàjẹ́ wọ́n á máa forú àwọn èèyàn láti ṣe dáadáa ní bá hàn sí wọn kì eléyìí ọ̀ràn àyàn ni o gbogbo èèyàn náà láti máa pè á pè Yorùbá á Haúsá á pè á pè gbogbo ẹ̀yà pátá porongodo tó pàkíyèsí wa lórí pé ká ṣe dáadáa kan táwọn ò sì máa ṣe a gbọ́dọ̀ sọ fún yín pé kí ló kí ọ láyà láti wá bá mi èmi tó ṣe pé Yorùbá ni mí ní ìgbà tí wọ́n já Haúsá wàá sọ pé tó kì mí láyà láti wá bọ òun náà ni pé mùsùlùmí ni ọ mùsùlùmí nínú tọ́lọ́wọ́n bá wa tó sì fi dá wa yàtọ̀ òun náà ni pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ jẹ́ ẹni tó dáa jù ìjọ tó dáa jù tọ́lọ̀ wọn bá kó jáde wá báwọn èèyàn ìdí abájọ tó fi jẹ́ni tó dáa jù òun náà ní pé ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fún wọn ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ máa kọ ìbàjẹ́ fún wọn lọ́sọ̀ọ́ àdáni tó dáa jù torí rẹ̀ kọ́ wa sọ pé awusa lásán lásán yọ ma wa sọ fún mi pé ṣe báyìí má ṣe báyìí nídìí ẹ̀sìn ọlọ́ èmi Yorùbá ó túmọ̀ sí pé sọkúsọ lọ ń sọ àbí Yorùbá lásán lásán yọ ma wa sọ fún mi awusa wípé ṣe báyìí ṣe báyìí nídìí ẹ̀sìn ọlọ́ ó túmọ̀ sí pé rádaràdà lásán ló ń sọ nítorí pé olùmọ̀ ẹ̀sìn Islam wọn kì í wà fẹ́ yàkan yàtọ̀ fẹ́ yàkan wọn máa ń wà fún gbogbo èèyàn ni kátìẹ̀ pọ̀ gbọ́ awusa ọ̀ gbọ́ ibo máa sọ lédè yorùbá rẹ o ẹni tó bá gbọ́ haúsá kó máa túmọ̀ rẹ̀ fún haúsá ẹni tó bá gbọ́ ibò kó máa túmọ̀ rẹ̀ fún ibò wọn náà gbọ́ yorùbá ó gbọ́ ibò ẹni tó bá gbọ́ haúsá kó máa túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn fáwọn yorùbá kó máa túmọ̀ rẹ̀ fáwọn ibò innamal mu'minuna ikhwa ọlọ́run láàjẹ nǹkan kan bí ìbá ṣe ọmọ ìyá ara wa o ẹ̀kọ́ mi ta tún rí mú nínú eléyìí onáà ní pé láti jọ́tàlá yìí ti dáyé àánú ní ká máa forí balẹ̀ fóòsà o ìsìnà ní ká máa gbára dálẹ̀ níwájú eré o kò fijọ́ kan jẹ́ làákàyèrè kò fijọ́ kan jẹ́ làákàyèrè ká máa forí balẹ̀ fóòsà ká máa gbára dálẹ̀ ká máa gbára dálẹ̀ fèrè kò fijọ́ kan jẹ́ ọgbọ́n rí agọ́ ni àìpé orí ni àìlájú ni torí ẹ̀ òòṣà lóyún èrè lóyún ẹbọ lóyún gbogbo ìdájọ́ rẹ̀ ní pé kẹ́ kó dà sígbó kẹ́ sánẹsì kẹ́ wàá mẹrù rẹ̀ kẹ́ dá sókun kókun gbé lọ láti ìjọ tí aláyé ti dá yìí kò sí nǹkan méjì tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ẹlẹ́dàá gbogbo nǹkan òun náà níta ni Allahu Rabbul Alamin adúpẹ́ fún Ọlọ́run bá wa tí ó sì wá lọ́nà adúpẹ́ fọlọ́wọ́n bá wa tí ò sí wa lọ́sẹ̀bọ nítorí pé ẹni tọ́jú ọ̀sẹ̀bọ tó sì náà nǹkan náà ju ọpọlọ tiẹ̀ náà lọ ni tọ́lọ̀ ló máa ń fọ́nà mẹ́ni tó bá wù ló máa ń sẹ́ni tó bá wù lọ́nà tó bá fò ní tó bá ń wàásù sẹ́ni tí ò tí ṣe Islam ọ̀pọ̀ àìmọye wọn ni wọ́n máa ń yín mú tí wọ́n máa wò pé wọn náà jẹ́ gbẹ́wù ìṣẹ́bọ̀wọ̀ kọ́ darapọ̀ máa wọn kó lè bá àjọ kan nù rú àwọn adúpẹ́ fọlọ́n tí ó sì wá lọ́nà. bákan náà nínú àwọn nǹkan tó tó ṣẹlẹ̀ òun náà ni wípé anabi Musa aleyhi ọjọ́ ẹni tó ṣe wípé ọtọrọ wọn nígbà tí àwọn èèyàn tọrọ lọ́dọ̀ Musa yìí pé ij'al lana ilahan. kama lahum aliha báwa wá òòṣà kan táwa náà máa bọ gẹ́gẹ́ báwọn náà ti ṣe ní àwọn ère tí wọ́n ń bọ wọ́n ní ṣe gbogbo wọn náà tọrọ bẹ́ẹ̀ torí gbogbo wọlé sùn kakọrí síbi kan náà àwọn kan nínú wa àwọn náà tọrọ bẹ́ẹ̀ gbogbo àlùmọ́ àwọn ejò lórí ibú lákòókò kan náà ẹni tó àwọn olórí wà nù torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí nínú tó yẹ kí ẹnu rẹ̀ gbà ọ́ kó wá mú àwọn èèyàn kan kó múràn kan kó lánà gbogbo wọn kó sọ pé kò ní dá fún àwọn Yorùbá yìí ah a'udhu billahi minash shaitani rẹ̀ kí ni wọ́n ti fún ẹ kí ni wọ́n ti fún ẹ ṣé káfíìrì ni wọ́n ni torí pé nínú Yorùbá mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ múmìnì bẹ́ẹ̀nbẹ́ kèfèrí bẹ́ẹ̀nbẹ́ ọ̀sẹ̀bọ bẹ́ẹ̀nbẹ́ gbàtọ́ bá ní Ọlọ́run kò ní dá fún àwọn Yorùbá yìí a'udhu billahi minash shaitani rajim sọ̀rọ̀ kó ti dá gbogbo wọn pọ̀ kí wọ́n á lẹ́sẹ̀ tí wọ́n fi ọ́. yàtọ̀ sí kọ́ pé ọlọ́run àwọn ọlọ́run àwọn yahudi ètò ṣe lórí gbogbo ẹni tá a bá ti pè ní káfìrì gbogbo ẹni tá a bá gbogbo sọ nítorí pé ọ̀tọ̀ ọlọ́run ẹni tó bá sì ní ọ̀tọ̀ ọlọ́run ló ń yàn láàyò ẹ jẹ́ ká kí sọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu wa o káwọn náà wọ́n máa pe gbólóhùn kèfèrí jáde lẹ́nu wa ó wá nínú àdìsí kan tí ìmáàmù Ahmad tó gbé jáde láti ọ̀dọ̀ Abu Waqid al-Laythi radiyallahu anhu ó ní sáájú ká tó jagun Hunayn ajáde pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa à ń lọ síbi ogun yìí lójú ọ̀nà wa àwa rí àwọn kèfèrí tó ṣe yí pé àwọn náà la fẹ́ jà lógun wípé wọ́n kóra wọn ró sì di igi ràbàtà kan igi yẹn jẹ́ igi sídírà igi tó ṣe yí pé ewé rẹ̀ a máa hó sẹ́ igi yìí wá jẹ́ abẹ́ka pípọ̀ lára àwọn ẹ̀ka àti ẹ̀túntún igi yìí báyìí àwọn èèyàn gbé ìdá wọn àwọn kèfèrí yìí wọ́n gbé ìdá wọn nǹkan ìjà wọn wọ́n gbé kọ́ wọ́n ń pe gì yìí ní zaatu anuwọ́tò zaatu anuwọ́tò alágbèkọ́ torí kí kálukú máa gbé nǹkan ìjà rẹ̀ kọ́ wọ́n wá kóra ró nídìí pẹ̀lú ìgbàgbọ́ wípé táwọn bá kó táwọn bá kó àwọn ìjà àwọn nǹkan ìjà wọn rọ̀ sára igi yìí táwọn sì kóra ró sídìí igi yìí eléyìí ó ṣe sábàbí káwọn ọjà àjàṣẹ́gun kí ni kí n ti dà báyìí ó ti dò sáà pété a bá fi lè gbé nǹkan ìjà wa kọ tá a sì ṣe àtìpó sídìí igi yìí báyìí eléyìí ó fún wa níṣẹ́gun lórí àwọn ọ̀tá nítorí pé a bá lo àwọn nǹkan ìjà wọn yóò fún wa láǹfààní àti lè ṣẹ́gun àwọn ọ̀tá wa ńgbà tá a rí wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ á sọ nǹkan kan àti à ń tẹ̀lé ànábì lọ à ń tẹ̀lé ànábì lọ sallallahu alaihi wasallam tá a tún fi ríru gìyàn mí eléyìí tó ṣe pé àwọn kèfèrí ọ̀ máa lo òun bá a ti wá yanu nu pé wà ànábì sallallahu alaihi wasallam ij'al lana dhata anwatin kama lahum dhatu anwat ànábì sallallahu alaihi wasallam báwa náà sàmì sígi alágbèkọ kan táwa náà máa lò gẹ́gẹ́ báwọn ọ̀tá wa ti ṣe nígi alágbèkọ báwa náà sàmì sígi alágbèkọ kan táwa náà kó nǹkan àjà wa kọ́ táàfin lè máa borí àwọn ọ̀tá wa ní rọ̀rùn báwọn ọ̀tá wa ti ṣe nígi alágbèkọ. فقال النبي صلى الله عليه وآله وسلم الله أكبر anabi wa bá ní Allahu akbar eléyìí túmọ̀ sí pé gbogbo ìgbà tí nǹkan bá yà wá lẹ́nu kí láà máa wí Allahu akbar kése yé pa orí mi o ìyá mi o yorùbá lẹ́bù ni ẹ o tí nǹkan bá ti ya mùsùlùmí lẹ́nu yóò sọ pé Allahu akbar àbí kó sọ pé subhanallah tó anabi ni huwa kama qalat banu isra'ila li Musa ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀yàtọ̀ sí ní táwọn ọmọ Israẹli sọ fún Musa aleyhi salam nígbà tí wọ́n sọ pé ij'al lana ilahan kama lahum aliha báwa náà wá àwọn máa bọ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe lóòótá tí wọ́n ń bọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni jẹ́yìn náà sọ yìí báwa wá igi alágbèékọ́ kan tá a máa so nǹkan àjà wa rọ̀ sára rẹ̀ gẹ́gẹ́ báwọn eléyìí náà ti ṣe nígi alágbèékọ́ tí wọ́n ń so nǹkan àjà wọn rọ̀ sára rẹ̀ eléyìí ti ń fún wọn láǹfààní àti jàjà sẹ́gun tẹ̀sẹ̀ mọ̀ pé bígbà táwọn náà tọrọ lọ́dọ̀ ànábì pé báwa wó sàkán táwọn náà máa gbára dálẹ̀ níwájú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn Abu Lahab àwọn olórí ibú àlùmọ̀ yìí báwọn náà ti ṣe ló sàtọ́ gbára dálẹ̀ níwájú ẹ̀. ànábì wa ni innakum tarkabuna sanana man kana qablakum dájúdájú. ẹ máa ti ń tọ ojú ọ̀nà àwọn ẹni tó síwájú yín ẹ ti ń tọ ojú ọ̀nà àwọn ẹni tó síwájú yín torí ẹ kíyè sára o ẹ o níṣẹ́ àwọn wọn ní ọjọ́ sátidé tí wọ́n máa fi sinmi eléyìí wà fáwọn tani ó wà fáwọn yahudi àwọn àwọn tó ní sunday táwọn máa fi ó kọ àwọn kèfèrí eléyìí ti jẹ́ àwọn nàṣọ́ra ẹ̀yin náà wá tọrọ pé ẹ bá wa náà wá ọjọ́ kan táwa náà máa fi sinmi gẹ́gẹ́ bí àwọn wọ̀nyí ti ṣe lọ́jọ́ tí wọ́n ń sinmi nù ẹ̀ àwọn wa sọ pé Allahu akbar laqad qultum kama qalat banu Isra'ila li Musa ij'al lana ilahan kama lahum aliha ọ Ọlọ́run ló tóbi jù ẹ̀yin náà mà ti sọ̀rọ̀ táwọn ọmọ Ísírẹ́lì sọ fún Musa báwa náà wo sàkán táwọn máa bọ kẹ báwọn eléyìí náà ti láwọn òòsà tí wọ́n ń bọ kò jù bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ṣé ẹ̀tọ́ wa ni ká tọrọ pa afẹ́ máa sinmi ń jọjúmọ́ à kìí ṣẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ṣe ṣẹ̀tọ́ àwọn ọ̀daràn náà pé kí wọ́n máa sinmi sátidé àbí kí wọ́n máa sinmi sànńdé sọ irú kọ́ńtìrì yìí ń tọ́ yẹ náà ni pé kò sọ́jọ́ sinmi mo rò pé yẹ wa torí pé gbogbo orílẹ̀-èdè tó mi gbóná bá ti dàpọ̀ mọ́ tútù ẹ̀rí pé ńgbà tí wọ́n fún Yahudi ń tẹ̀ wọ́n fún Nasara ń tẹ̀ inú ń bí mùsùlùmí àbí òbí mùsùlùmí ojoojúmọ́ ni inú fi ń bí mùsùlùmí tó bá lọ jẹ́ pé mùsùlùmí náà wọ́n fún lọ́jọ́ júmọ́ tí wọn ò fún àwọn sátidé tí wọn ò fún wọn sànńdé inú ọmọ bí wọn àbí òní bí wọn yóò bí wọn kí ni wọn má bí ẹnì kankan torí inú bí àwọn àdìsìn ó dijọ́ tìjọba bá tó gbọ́n tó parẹ́ inú bí wọn àdìsìn tí náà bá sì bí ọ ọ̀gbádùn tí náà bá bí ọ ọ̀gbádùn torí gbogbo ẹni tí bá ti ń wo ọ̀rọ̀ nàìjíríà yìí látòkèrè yóò ní ògèdè káfíìrì lọ́wọ́ nàìjíríà torí pé sinmi sátọ̀dé sọ́ndé yẹn ti dìklẹ́ pé kò sí mùsùlùmí nàìjíríà a sì máa sọ pé mùsùlùmí lọ́pọ̀ wọ́n kàn pọ̀ lásán pípọ̀ tí ò torí rẹ̀ inú ń bí wa bàjẹ́ tóyún tó yẹrù nàìjíríà ní kíkọ̀ sọ́jọ́ sinmi seven twenty four kálukọ́ tọ́ba dọ́jọ́ júmọ́ àtàbá fẹ́ lọ sí tàbá fẹ́ lọ sí júmọ́ à kọ́ fún mùsùlùmí ní wákàtí kan tọ́ba parí sọ̀látù júmọ́ àkọ́ padà tọ́ba di ọjọ́ sátidé tí Yahudi bá fẹ́ lọ sínágọ́gù kọ́ fún náà wákàtí kan tọ́ba kọrin tó jó tán kọ́ padà tọ́ba dọ́jọ́ sọ́ndè tí káfíìrì kan ló náà fẹ́ lọ sọ́ọ̀tì kọ́ fún ní wákàtí kan tọ́ba jó tọ́tà dírékè tán kó ṣe kíni padà síbi iṣẹ́ bẹ́ẹ̀ ó ti yẹ kọjá nu jama so nítorí di eléyìí báyìí a gbọ́dọ̀ tọrọ ọrú ẹ torí pé tá a bá tọrọ ọrú ẹ àwa náà ti tọrọ ń táwọn ọmọ Israẹli tọrọ lọ́dọ̀ Musa alayhi salam torí àwọn bíi imaamu wa Malik rahimahullah inú tírà Ibn Rushd al-Jadd ó ní wọ imaamu wa sọ́tọ̀ ká máa fọjọ́ juma ká máa fi sinmi ó ní rárá kálukọ gbàbísẹ rẹ lọ kálukọ gbàbísẹ rẹ lọ tontori délé tí ń bá lọ bí iṣẹ́ mi ń jọ júmọ́ à kí ni mo á ń sùn sílé sí ń jọ sunday kí ló ṣe é kí ló ń tẹ̀ ẹ́ láàmú ọ̀gbádùn tí ń bá lọ síbi iṣẹ́ mi lọ́jọ́ júmọ́ à kí wọ́n á ló ṣe mí lọ́jọ́ sátidé tọ́wọ́ àmọ́ gbẹ́nu sùn kálé kí ló ṣe é. so eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ appointment máa fi sọ́jọ́ sátidé máa fi sọ́jọ́ sunday ẹ wá gbaṣẹ́ yín lọ́jọ́ sunday ah mo ń sinmi gbọ́dọ̀ lọ́ọ̀ wọn yọ onírìgbà ọhán so kó ti kọ́ síbi rẹ gbogbo ẹ̀yin mùsùlùmí kọ́ síbi yín we walk twenty four over àbí seven over twenty four we walk seven over twenty four àbí seven stroke twenty four àwọn lọ́jọ́ kan ọjọ́ ìsinmi ọlọ́mọdé torí ká má bàa dẹni tó ṣe kínni tó sọ̀rọ̀ táwọn ọmọ Israẹli tó sọ fún anabi Musa aleyhi salam tọ́ anabi wa musa aleyhi salam aha wọ́n wá ní eléyìí tànàbí sọ yìí kí etún ṣe gbogbo aná lásùbù bẹ́ẹ̀ o pé wàláhì ẹ máa tọ ojú ọ̀nà àwọn tó síwájú yín kì í ṣe gbogbo wa bẹ́ẹ̀ yìí náà ti rí níìsì ọ̀nbẹ nínú wa ẹni tí ń tọ̀ tí ò yapa ó sì ń bẹ nínú wa ẹni tí ń yẹra fún tí ò tọ́ bẹ̀ rí kọ́ lọ́mọba kọ́mọ́sì wa lọ́nà ẹ rí i pé nínú islam wa yìí nìsín kò sẹ́ni tí ó hàn sí nígbà àwọn mùsùlùmí gan-an wọ́n pórí sírèsì àwọn mùsùlùmí pórí sírèsì àwọn mùsùlùmí kan wà tó ṣe pé bí wọ́n ṣe bá àwọn bàbá wọn pé wọ́n ṣe báṣubàṣu iná làwọn ń ṣe ìbẹ́ yìí náà ti dárú wọn mà ẹ rí i pé lédè kúkúrú yorùbá a lè sọ pé mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ inna wajadna aba'ana ala ummah wa inna ala atharihim muqtadun orí bákan la báwọn bàbá wa àwọn ò ní yapa. ẹ rí i pé tó máa ń sọ fún ọ pé sọ ànábì sọ yóò máa fetí pàlàbà rẹ ni yóò máa sọ pé tó àwọn bàbá wa wá ń kọ́ táwọn bàbá wa náà wá pàtàkì ni ṣé táwọn bàbá wa ń ṣe ọ̀ pàtàkì ni ìdí nu ibi tá a ti tàta pín sẹ́nu ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn táwọn bá ń sọ pé sọ ànábì sọ inú máa bí wọn ni. ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò ní jókòó àfi kí kan àfi kí wọ́n máa sọ̀rọ̀ wa láì nítorí pé níta wà ń pè wọn lọ sídìí rẹ̀ ọ́ ń wọn lọ́kàn jẹ́ àwọn ọ̀fẹ́ gbọ́ lọ sọ wọn ọ̀fẹ́ gbọ́ sọ bí níta wọn bàbá wọn kú iná ni ẹja dìmú nídìí àwọn ẹni tí súnà gan kò ní fún wa. nítorí pé orí rẹ ti dàrú dànù lórí rẹ ọba dàrú dànù kọ́ máa ṣépè fún yẹn lórí pé wọ́n sọ pé gbọ́nà ọlọ́ngbọ́nà anábì sallallahu alaihi wasallam wọ́n sì lọ́nà àṣetọ́ ni lọ́ọ́ fẹ́ gbà ẹ rí i pé irú wọn ní ìsìn lánàá lánàá ń bẹ wọ́n ń ṣe kínní kan mọ́wùlì àbẹ́yìn ẹ̀dálẹ̀ ni ebi lílẹ̀ wà bó ti ẹ̀dálẹ̀ ó tún bá wọn pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà lọ tí wọ́n bá wá fò ní dọ̀là tí wọ́n bá ń pariwo mọ́wùlì dìé sara Islam mọ́lídìí kọ́lọ̀ ni a ṣe wọ́n ní bàbá wa ṣe a ṣe ní kínni bàbá ṣe a ṣe ní kínni báwọn bàbá wa ṣe fi lé wa lọ́wọ́ nù níta ó sì máa ṣe kúnu ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ ìwọ ló forí fọ́ àwọn ò ní forí sọlẹ̀ ìwọ ló forí fọ́ láì larí má lè orí ẹ̀ ti fọ́ nítorí pé ẹni tó bá rí tọ́lọ́n tí ó tẹ̀lé torí tá nabi Muhammad sallallahu alaihi wasallam tí ó kà kún wàláhi sàláhi yóò di ti ṣètọ́ni máyà yóò gbèrú bí ìgbésí ayé ti ṣe rí nù jàmá ẹ̀yẹn wá wò àwọn ẹni tí ń tọ ojú ọ̀nà àwọn ẹni tó síwájú wa ojú ọ̀nà àná sẹ́yìn mọ̀ ìpín gbàtà ń ṣe mọ́wúlì wọ́n fi ń kọ́tì àwọn kiri yóò ní nígbà táwọn ń ṣe kíni wọ́n ń ṣe Christmas àbí kíni sùnmọ́ Christmas ọjọ́ òbí ta ni náà rí ọjọ́ òbí Jésù ni Jésù tó ń pè ní Jésù anábìrì sálà wa mọ̀ sí ok àwọn ń ṣe báyẹn láti fi ṣe àyájọ́ ọjọ́ ọ̀bí ànábì Isa aleyhi salam lérò tiwọn tó ń tipẹ́ nu wọn kò lórí déètì bẹ́ẹ̀ lanu ẹnu àwọn ẹni àánú èkó lórí àánú láéláé ìdí nì tó fi jẹ́ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi ń kọ́sí àwọn nàṣọ́ra kọ̀ wá sí torí wọ́n ti sọ pé ajá tí ọ̀sán nìkan kì í gbọ́ fèrè ọlọ́dẹ kò sí bẹ́ẹ̀ ṣe wí tó wọn ni ẹ ta lọ sọ pé ká má ṣe lágbájá ni ẹ lágbájá gbogbo nǹkan ni ẹ dá lọ́dọ̀ ẹ ok gbogbo nǹkan ló sì dá lọ́dọ̀ tiyín ẹ má báyà yín sùn nígbà tó yẹ kó gbogbo nǹkan ló dá lọ́dọ̀ tiyín ẹ kìyà yín mọ́lẹ̀ ẹ bá sùn kó fún yín ìyá bí yìí fún mi ó ọmọ nù nígbà tó gbogbo nǹkan lọ́dọ̀ o tó jẹ̀ta náà ń bẹ̀ o láwọn sọdún kínní ọdún hijira ta ni wọn tún fi kọ́ ṣe wọn fi kọ́ ṣe àwọn nọ̀sọ́ra náà ni kí làwọn nọ̀sọ́ra máa ṣe ń new year sẹ́ẹ̀rì kó dodo lọrọ anabi wa muhammed sallallahu aliyu wa alayhi wa nù yín náà ni ẹni tí ó hun rí má ní táwọn yín sì tún máa ṣe tún pé ẹni tó bá ní ká má ṣe á ṣe àṣehàn á ṣe lè pé káwọn ọmọ sùkúù kí wọ yúnífọ́ọ̀mù ńjọ́ náà kí wọ́n máa tòká títì àtòká wọ́n máa wá wọ́ ká títì wọ́n tún gbé wọn báwọn ẹni ń ṣe ṣe ń ṣe náà nù kò sí yàtọ̀ náà inú mímọ àwòkọ́sí àwọn ẹni àánú táwọn kan nínú wa ń ṣe gẹ́gẹ́ bí òdodo ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu wa ni wọ́n ṣe gbé ijó àti ìlù dénú bẹ́ẹ̀ náà máa wọ́n ti gbé bàǹdírì wọ mọ́ṣáláṣí àbí wọ́n gbé wọ́ wọ́n gbé nìkan ó láwọn ń sọ̀rọ̀ pọ̀ wa lè ó kàn ẹ wọ́n màálìmù wa ni gbogbo gbàtẹ́ bá fẹ́ lè mú wa kódà bẹ́ẹ̀ bá ti rówó tẹ́ san lówó lè kí àbínú sí ẹ sá ti mú ọmọ wa. akramakumullah ó níbi táwọn ti wá pẹ́yìn dà ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ yomul khamis sọkọjá yìí ni wọ́n sọ fún mi ìyẹn ni pé jẹta onígbà tí wàá pẹ́yìn dà táwọn ń lọ ọmọ ohun tó wọn á mú lẹ́yìn kó n fẹ́ fi sílẹ̀ kí ó lọ́mọ bá rí lù lọ́mọ bá ní my dad is this not a drum? a ló ń bá wẹ̀yìn ló ń bá yes it is a drum ọmọ bá ní ilé kíw pẹ̀lú dúrọ́ọ̀mù <laughs> mo rò pé ẹ̀rí pé ibi tí wọ́n gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá bá ní alihamudulilayi adúpẹ́ fọlọ́n tó fi wá mọ̀nà ẹ̀ ní wálé kí o léyìí torí tọ́lọ̀ wọn bá ní kọ́ ọmọ tajú kan rí ọmọ ti kó sínú ga o torí di eléyìí wọ́n gbé lù wọnú wọ́n tún gbé jó wọbẹ̀ láyé john àwọn yorùbá máa kọ sí ojú ọ̀nà àbáwọn mọ́ṣáláṣí pé jọ̀wọ́ dákẹ́ ìlù àti ariwo ilé ọlọ́run lọ wà yìí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tara mọ́ṣáláṣí ti parẹ́ ẹ̀yẹn wà bẹ́ẹ̀ bá rí àfún yín lẹ́bùn. nítorí <laughs> wọn láyé john kò wúlò mọ́ nítorí ìlù àti gángan dẹ́yìn gan lùnú mọ́ṣáláṣí ó ju ti àwọn oníyàá lù lọ wọ́n bá bàbá olùkọ́ ẹgbẹ́ wo má tẹ kọ̀ǹgọ́ má lùmí tó dé oní kéne ètò yìí náà máa lù nú òjò lẹ́yìn. subhanallah so ẹ rí i pé nínú títẹ̀lé lánàá àwọn tó síwájú nù chọ́ọ̀chì yìí jẹ́ chọ́ọ̀chì láyé àyàfi kí nǹkan àlù àti fan kó pé síbẹ̀. bẹ́ẹ̀ wá rí chọ́ọ̀chì kan àwọn kan máa gbára gbóná ni ẹ̀dìdì ẹ̀dókò ẹ̀dìdì ẹ̀dókò láì sí scout. <laughs> no yóò nílù yóò nílù yóò ní fan wọ́n máa lù sí wọn wọ́n máa fọn sí wọn wọ́n máa tàdíreke pé yẹ́s sọ́ọ̀tì wa pé báyìí wọ́n kéde nu rẹ́díò láìpẹ́ yìí wọ́n láwọn fẹ́ raise fund láti ra àwọn èròjà lu àti fún sísọ́ọ̀tì kan fifty million naira fund mo ní ẹ́ eh, abàmì ìlú làwọn eléyìí fẹ́ rà <laughs> so adúpẹ́ fọlọ́n tí ó sì wá lọ́nà àmọ́ àwọn kan nínú mùsùlùmí fa wọ́n ti dìn wọ́n ti dìn wọ́n ti dìn tó ẹ wá dì mú o ìjà ó máa ṣẹlẹ̀ títí díjọ́ gbẹ̀ndà kìyàmà náà láàrin òdodo àti irọ́ láàrin ìmànà àti ìṣìnà láàrin islam àti kúfùr kò lè parẹ́ kò lè tán sẹ́nìkan bá ní ajá jókòó ẹ̀yin mùsùlùmí ajá ṣàtúnṣe láàrin kò sí ọ̀nà àti ṣàtúnṣe torí pé àwọn ò ní fi tiwọn lẹ̀ fún wa àwa náà ti ṣetán láti fi tiwọn lẹ̀ fún wa torí ẹ̀ lakum dinukum kálukọ fọọmù tiẹ̀ ni bó ti ṣe jẹ́ nu o òdodo lọ́rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kíní kan tí wọ́n máa ń ṣe láwọn churches kan tí alẹ́ ọjọ́ ń bá dé oníkálukọ wá sí church láì jẹ́ kó wọ ṣòkòtò kọ́wẹ́ gbàgẹ̀rẹ̀ ní ìgbà tí àsìkò bá wá tó jọ́wọ́ adìẹ pa náà kó ní kálukú kó wá mú tiẹ̀. àwọn onílù àti omele àwọn náà máa lùlù àfìdíìtì àfìdíìtì àfìdíìtì nínú sọ́ọ̀tì subhanallah sẹ́mi pé àwọn ń tọ̀rí kan náà gbé wọ inú tí wọ́n ń ṣe àwọn náà gbérù rẹ̀ wọ́nú tí wọ́n ń ṣe torí àwọn ti kọtíra lórí pé ẹ wo báwọn ń tọrí kọ ṣe jọnà sọ́ra torí tẹ̀sẹ̀ wọ́n sì wọ́n jọ àwọn náà gbé wọnú sọ̀rí kọ́ débi pé tọ́ba di alẹ́ jọ́ náà àwọn náà máa ń pè ní Laylatul Baraka òru àlùbáràkà wọ́n wá nígbàgbọ́ pé gbogbo obìnrin tó ọba rọ́ọ̀lù ń jọ gbogbo ọmọ tó jáde ń bẹ̀ ọmọ àlùbáràkà nìyẹn. ọlọ́run sọ pé wala taqrabu zina innahu kana fahishatan. wasa sabila ẹ má sùn má zina ìbàjẹ́ ni ojú ọ̀nà àbúrò ni ntọ́lọ̀ wa ni ẹ má sùn má làwọn wa ń rọ́ọ̀lù náà wàá pọ̀ ọmọ tó bá wá látara rẹ̀ ńkọ́ ọmọ àlùbáríkà ni ọmọ zina tún ti rí torí ẹ iná lẹ́sẹ̀ rí pé mùsùlùmí ń kó tẹ̀sùbá ká àwọn nàṣọ́ra náà ní tẹ̀sùbá àbí wọn ò ní àbẹ́ẹ̀ tí ẹ̀ dá àmọ́tẹ́lẹ̀ bó ti wà ẹ́ sí rí ẹ̀rí àwọn àbẹ́ẹ̀ rí ẹ̀rí pé nàṣọ́ra náà ní mọ́tò náà fi tẹ̀sùbà rẹ̀ ó fi kọ́ bí mírọ̀ àmọ́ fi sàlẹ̀ rẹ̀ kílẹ̀ rì àgbélébù ńgbà tí mùsùlùmí náà bá kan náà lẹ́kẹ́ ń gbogbo ẹ̀ tẹ̀sùbà náà kálukú ń kó ká ẹ̀rí pé ńgbà tí mùsùlùmí náà tó mú tẹ̀sùbà tiẹ̀ tọ́lọ́ mọ́ bí mírọ̀ ibi dírá kí lè rí parí <laughs> lára àwọn náà ní tẹ̀sùbà tó bá jẹ́ pé ẹ bá wà current tẹ́sí máa ń wọ àwọn documentary ẹ àwọn Yahudi níbi tí wọ́n ń pè ní eh, kìnnì kan eh, as-Sakhra níbi Baitul Maqdis níbi mẹ́sàlásì Baitul Maqdis ẹ rọ kúta táwọn Yahudi máa lọ dúró bẹ́ẹ̀ tó máa sori bí ìgbà tí láńkọ̀kọ́ ń lérí báyìí tó máa sori bí ìgbà tí láńkọ̀kọ́ ń lérí ẹ̀sìn tí wọ́n nu lójú ara wọn ẹni táwọn náà múru tẹ̀síwá tiwọn náà lọ́wọ́ táwọn náà ń fà báyìí náà ń fà báyìí ó ti péye báyìí ó ti péye báyìí ó ti péye báyìí mal farqu baynahum láfàr kọ̀ọ̀bẹ yìí nà kankan náà ni àti dání àti jacobu ọ̀kankan àdúgbò fọlọ torí ẹ òdodo lọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ máa dárú gbà sí àwọn yahudi àti nasọrọ ẹ yapa sí wọn àwọn ẹ dárú gbà sí ẹ bá ní wà àwùjọ mùsùlùmí lónìí anabi ti ní mo búra á rí nu yín àwọn tí wọn máa tọ́ ọ ìlànà àwọn ẹni tó síwájú yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mùsùlùmí tó nírùngbọ̀n lọ́pọ̀ jù ni àbá àwọn tó sọra àwọn dapágbọ̀n ẹ má pàpàgbọ̀n kí sọlọ́run lọ́pọ̀ àwọn lágbọ̀n o àsọra àwọn dapágbọ̀n àwọn lọ́pọ̀ jù walhamdulillah wọ́n ní ẹ dín irun mú yín kù ẹ kù ẹ kù ẹ kù ẹ fi yapa sáwọn Yahudi àti Nasara ṣé ẹni tí ń dínkù lọ́pọ̀ ni àbáwọn tó fi sílẹ̀ sàásùn ẹni pé irú rẹ̀ ní àwọn mùsíbà ó ní òdodo lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà talẹ́ni náà tó ṣe é pé wọ ṣòkòtò fẹnu rẹ̀ sọlẹ̀ ṣé mùsùlùmí náà àbí káfíìrì àwọn káfíìrì ni káfíìrì kan ọ̀dà sọ rí láyé yìí kọ́mọ̀sọ̀ pé kí ṣòkòtò ọmọ wọlẹ̀ yọ wọlẹ̀ náà ni nígbà tí èso pòun òróró ra sọ mùsùlùmí wọn ní kọ ká sòkòtò rẹ sókè ẹ má jẹ ọwọlẹ akramakumullah kí ló wá ṣẹlẹ̀ lónìí ṣé mùsùlùmí tí sòkòtò rẹ ọwọlẹ lọ́pọ̀ jù ni àbá àwọn àfi sòkòtò wọlẹ àwọn àfi sòkòtò wọlẹ lọ́pọ̀ jù musibatu a òdodo lọ́rọ̀ wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam àdánwò ọyọ sáwọn èèyàn búlẹ́ni àmọ́ ní ta fàyọ ni pé gbogbo wa ànábì náà sọ pé gbogbo wa á rí inú yín àwọn tó yẹ pé ìlànà àwọn tó síwájú yín náà wọn ò máa tọ̀ àwọn kan kọrin wọn làwọn kọrin gospel àwọn ń gbé Jésù ga ẹ̀hẹ́ kí ló wá ṣẹlẹ̀ báyìí náà islam ẹ gbọ́ islam àtòrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n rìn tẹ́lẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ìwọ́n mọ̀ pé ah, ah òtútù orin islam bó lọ́wọ́ agbàwọ̀ ah ń gbà tí èsì pọ̀ náà gbádùn lọ́ kò sínú islam gbogbo àwọn àdánwò burúkú tó wọlé tọ̀ wá táwọn èèyàn wá fẹ́ lẹ́mọ́ islam ní túláàsì gbogbo irú àwọn ẹ̀yìn ẹlẹ́yìí báyìí anabi wa musa aleyhi salam ó sọ fáwọn ọmọ israel lẹ́yìn ìgbà tí wọ́n ti sọdá òkun ó lẹ́yìn èèyàn mi o àti ìdẹ́bi tá à ń lọ àti ìdẹ́bi tá ń lọ agbọ́pọ̀ àti là lọ́wọ́ aburú firawuna ọlọ́run wa ń fẹ́ ní ìsìnkú ká máa lọ sí Baitul Maqdis orúkọ ìlú yẹn Baitul Maqdis ní ilẹ̀ Falastin Baitul Maqdis yẹn oná làwọn ń pè ní Jerusalem àwọn olóyìnbó English àwọn Yahudi àwọn ọmọ Israel àwọn ń pè ní Orushalem Orushalem Orushalem wọn lòyìnbó sọ di kí ni Jerusalem òyìnbó burú bàjẹ́ sẹ́rí àwọn òyìnbó english yẹn gbogbo kọtà wọn bá ti máa pè wọ́n kàn sọ di tiwọn ni àwọn ọmọ israẹli tó yẹ pé agbára bẹun ní ìlú tiwọn àwọn ní kíni Jerusalem òyìnbó wa wò pé kí wọn mọ bá wọn pé òun bígbà tó ń disigbó ara òní òun bá ní kíni oorun yẹn sọ di jeru salem ẹ sọ pé salem Jerusalem wọ́n fẹ́ wọn ọ̀fẹ́ gbogbo ayé ọgbà ẹgbà abẹ́ ẹgbà ẹgbà kẹ́bí ìgbà tó wá sí nàìjíríà náà ni a nílò kan ní Lagos state ńbẹ yẹn tá à ń pè ní àgbádáìgì àgbádáìgì ẹgbọ́ ó kọ yorùbá nìyẹn o ẹ̀hẹ́n wọ́n ní àgbádáìgì tẹ̀mọ̀kẹ́yìn náà ní ìsìn tẹ̀ ń wò pé ẹ lajú tọ́ba ni ẹ ń wà mọ wà ní àgbàdá ìjì ó fẹ́ gbọ́dá sí i Badagry náà náà ń pè lágbàdá ìjì dèdèrìn tí ọ̀gbọ́n mọ̀ pé bàbá lọ́gbọ́n bàbá lọ́gbọ́n toró kọ̀ǹkẹ́ yí padà ó kọ̀ǹkẹ́ yí padà nísìnyí sọ pé ẹ ń bolo bolo ó kọ́ rẹ̀ ó ti fẹ́ bà wá ló ọ̀lú jẹ́ ló ń bá ní kíni àgbádáyéjì badagry badagry wọ́n expresslize ẹ̀ pé badagry fìkà ẹnìkan máa wọ pé english àwa sọ pé ògbómọ̀ṣọ́ ó kọ ti gùn jù ó kọ ti gùn àbùkù bọ́ọ̀ bá ti máa kọ́kọ́ máa sọ pé ńgbà ilẹ̀ yìí ilẹ̀ yìí ilẹ̀ yìí ẹ̀hẹ́n àmọ́ tó o bá pé tó máa sọ wàlẹ́ ọkọ àbò. <laughs> so òyìnbó ń ti ọ̀daràn ló ń tó bá ti pè nǹkan tí wọ́n pé kí ni máa ṣe yọkàn yìí ni. so anabi musa alayhi salam ó wá sọ fáwọn èèyàn rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú alukur'an nínú suratul ma'ida ó ní wa idh qala musa liqawmihi. يا قوم اذكروا نعمة الله عليكم ìwà nabi muhammed sallallahu alayhi wa sallam rán wọn létí nípa àgbàtà nabi musa ń báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn mi sẹrí gbogbo ẹni tẹ́ ń bá ti fẹ́ kọ́ gbọ́rọ̀ sí i lẹ́nu ntọ́ da yín pọ̀ pẹ̀lú rẹ̀ ní kẹ́ ẹ máa fi pè é níṣẹ́ àwa ń pèpè lọ sí dẹ́sìn islam a gbọ́dọ̀ máa sọ pé ẹ̀yin wọ̀nyí ẹ̀yin wọ̀nyí ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ àyà mi. ẹ̀rí pé gbogbo ẹni tẹ́ bá pè bẹ́ẹ̀ kí ló wò ó pé ah ọkùnrin láàánú wa ó wù pé káwa náà mánà àmì ẹ̀yin rádaràda yìí ẹ̀yin kátàkátà yìí àá àwa náà <laughs> torí ẹ ẹja máa tara àwọn anabi Ọlọ́run kẹ́kọ̀ọ́ anabi Musa ń bá wọn sọ̀rọ̀ kí ló sọ ya omi, ẹ̀yin èèyàn mi wàláhì bí wọn fẹ́ gbọ́rọ̀ tẹ́lẹ̀ ten percent yọ padà bọ́ sí eight percent pé ó pè wá òun ok máa bọ́rọ̀ rẹ̀ nso, máa bọ́rọ̀ rẹ̀ nso, sẹ́mi pẹ́ lómi ò ní gbọ́ tẹ́lẹ̀ yóò bínú kó mẹ́kí ló fẹ́ sọ ah, bàbá alágbájá ẹ̀ jókòó bó ṣe ó ní ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ọ̀dà agbọ́pàwà lèèyàn rẹ̀ máa sọ̀rọ̀ so anabi musa aleyhi ó lè má yé wọn anabi musa wa ń sàlàyé ij'ala fikum anbiya nígbà tó lọ mú káwọn anabi ọjáde nù yín orí ńlá ni àbí èso orí ńlá orí ńlá ni torí pé nínú àwọn ọmọ israẹl lèyí tó pọ̀ jù nínú àwọn anabi ti jáde bẹ̀rẹ̀ látòrí tani anabi yaakub aleyhi salam títí tó fi dórí anabi isa aleyhi salam gbogbo wọn ọmọ israẹli ni wọn torí ẹ̀ náà lẹsẹ gbọ́ anabi isa ń gbà tó nọ sọ fáwọn èèyàn rẹ̀ وإذ قال عيسى وإذ قال عيسى ابن مريم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إن واتي النبي عيسى وما مريم وصفان يعني ولا يوم إسرائيلي إيران سي الله مجسي تنبي ومحمد صلى الله عليه وسلم لوني لطو تيرني لطو ثم إسرائيلي لنبي ورارو kí ni ànábì wa Lárúbáwá Lárúbáwá láti inú ẹ̀yàwó ẹ̀yà Quraish tani bàbá ńlá rẹ̀ Adnan Adnan Adnan yìí tani bàbá ńlá tiẹ̀ ànábì Ismail aleyhi salam táwa ni bàbá Ismail ànábì Ibrahim aleyhi salam a adúpẹ́ fọlọ́ àwọn ọmọ Israẹli náà bàbá ńlá tiwọn náà là ànábì Ibrahim o àmọ́ ibi tá a ti tàtàpínsẹ̀ òun náà ni Ismail àti Ishaq àwọn wá gbọ́nà Ishaq ọmọ Ibrahim anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ alágbọ́n Ismail ọmọ Ibrahim aleyhi musalatu wa salam ó ní ẹ̀yin èèyàn mi ẹ rántí ìdẹ̀rọ̀ Ọlọ́run lọ́n ṣe fún yín toró mú káwọn anabi ó jáde nù yín orí ńlá lélẹ́yìn orí ńlá lélẹ́yìn. n'isi ìsìn ẹ̀rí pé nù gbèsè ayé wa ní gbogbo òlu pẹ̀lú tí wọ́n máa fi ṣe fáàrí lábala gbogbo òlu ló ní tiwọn gbogbo òlu kọ̀ọ̀kan tí wọ́n bá ń kì wọ́n tí wọ́n bá ń kì wọ́n wọ́n ní kankan tí wọ́n ti ṣe jàhìlíyà nígbà tí ní ah èmi ọmọ àjẹsà ẹ̀rí pé ọ̀sà hmm, pé àwọn arógun yọ àwọn arógun yọ pé ọmọ báyà bàbá ńlá wọn kan wà bí ogun bí bẹ́ẹ̀ náà ni tí wọ́n sọ pé à Ìbàdàn Ìbàdàn pé à ìlú òbí kúnlé ìlú òbí kúnlé láti kọ́ ọmọ Ìbàdàn orí tiẹ̀ ní òwú tọ́ wọn ní Ògbómọ̀tọ̀ àwọn sọ pé à ilé jókè oró torí pé oníkálukú pẹ̀lú jàhìlíyà tiẹ̀ ẹ pé lọrin bẹ́ẹ̀ náà ni àwọn náà sọ pé kí ni ìlú alimi àwọn Yorùbá tó sì jẹ́ Yorùbá tí ọ̀sọ́ Yorùbá tí wọ́n lé àwọn yarí wọ́n ní lọrin kí ni. afọjá kálukú pẹ̀lú Jahiliya tiẹ̀ tọ́ba yẹ kí tá n fi ṣe fáàrí òun ńgbà tó ti wá dúdú ọba tó ṣe fáàrí látàrí ipa jàhìlíyà báwo wá ni to bá pé nu wa lọ́lọ́run tí ń yọ ànábì tí tí ń yọ Anabi tí tí ń yọ ànábì ó tó ó ní nǹkan àti dúpẹ́ fọ́nà àbí ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ gan ànábì ah èèyàn yẹpẹrẹ ìjà ànábì Allahu yastafi. minal malaikati rusulan wa minan nas máa ń sẹ̀sà àwọn aránṣẹ́ rẹ̀ láti inú àwọn màláíkà ìsì máa ń àwọn nínú èèyàn kì í ṣe pé èèyàn kan ní ọkàn sọra rẹ̀ dà ní ọ̀sọ̀rọ̀ rẹ̀ di ránṣẹ́ ọlọ báwo kò sẹ́sà sáìsì téèyàn lè ṣe tí ó fi kan tó lè di máa ń yé wa bá ń wa ja'alakum muluka ó sì ṣe yín lọ́ba wa ataakum ma lam yu'ti ahadan minal alamin ó wá fún yín ní oore eléyìí tí ò ṣerú rẹ̀ fẹ́nìkan nu gbogbo àgbáńlá yìí sẹ́mi pé ọkọ̀kọ́ rán wọn létí ńtọ́lọ̀ ń ṣe fún wa torí pé iṣẹ́ tí wọ́n fẹ́ gbé sí wọn wájú lágbára anabi musa fẹ́ sọ fún wọn pé ibi tá à ń lọ àti ìdébẹ̀ Baitul Maqdis lọ́lọ́ǹpa ká ti sọ ẹrù kalẹ̀ ibi tá a sì wá yìí ojú ọ̀nà la wà anabi musa wá bá wọn sọ̀rọ̀ ó ní ya qawmi dukhulul ardal muqaddasata allati kataballahu lakum ẹ̀yin èèyàn mi ilẹ̀ mímá tọ́lọ́wọ́n bá kọ fún yín pé kẹ́ ẹ bẹ́ẹ̀ o wala tartaddu ala adbarikum ẹ má sàsẹ́yìn o fatanqalibu khasirin kẹ́ ẹ má bàa dẹni tó ṣe pé yóò ṣòfò Baitul Maqdis là ń lọ a gbọ́dọ̀ sẹ́rù wa kalẹ̀ ká tó débẹ̀ eléyìí jẹ́ nǹkan kejì tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Israel lẹ́yìn ìgbà tí Fìràwùnà ti parun ẹ dáadáa tánàbí Musa bá wọn sọ ó ti kọ́kọ́ sà wọn kó sọ ní tá a fẹ́ kún ó ṣe fún wọn ẹgbẹ́ bí wọ́n ṣe wá dáhùn qalu ya Musa wọ́n ní wà Musa inna fiha qawman jabbarin sórí ibi tó ń fẹ́ ká lọ àwọn kan bẹ́ńbẹ́ tí wọ́n jẹ́ alágbẹ̀rùgbọ́nrí àwọn alágbẹ̀rùgbọ́nrí wọn láwọn ẹ̀yà kan ni nínú haythaniyun àti àwọn fazariyin àtàwọn kan'aniyin. àtinú àwọn ẹ̀yà yìí làwọn alágbẹ̀rùgbọ̀n rí ìnà wọn ti wá àwọn afọ́ntẹ́fìsì wá ròyìn oríṣiríṣi nípa wọn láwọn àròyìn tí ò súnmọ́ kọjú òótọ́ wọ́n lè sọ pé lómi nínú ló di wọn mítà ọgọ́rùn ga ló di wọn mítà ọgọ́rùn-ún méjì ṣé gbogbo náà nẹ́pà dára yóò máa rọ́ọ̀lù ni so wọn sì lè ṣàlàyé pápá ẹlòmínú wọn ogun tó yẹ báyìí kò súnmọ́ kọ́jú òótọ́ ṣùgbọ́n èèyàn ni wọ́n bí àwọn èèyàn yòókù ó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn láyé jọ wọ́n máa ga ju báwa ṣe ga yìí lọ ẹ̀hẹ́n torí gbà wọn ròyìn anabi adam aleyhi salam ọ̀gá gan o ẹ̀hẹ́n ọ̀gá gan o ẹ̀hẹ́n tẹ́ bá lọ sí mẹ́sù bó tilẹ̀ jẹ́ pé wọn ń jáwé sóbì náà ọlọ́ọ̀lọ́mà àmọ́ tẹ́ lọ sí mẹ́sù àwọn sàárè sàárè sàárè sàárè àwọn èèyàn tẹ́ ẹ̀ máa rí táwọn fi ń pawó bí tẹ́ bá lọ síbi ahramat ahramat tó ń pè ní pyramid yẹn wọ́n láwọn òkú ni wọ́n máa ń sin sínú rẹ̀ tẹ́lẹ̀ ẹ rí àwọn ẹlẹ́kùn náà tá ń bá wọ bẹ̀ tó wọn kọ́ bẹ̀ pé sàárì lágbájá ni ramsisi kan ramsusu kan gbogbo àwọn ọkọ̀ àwọn tó ọkọ̀ tó nítumọ̀ wọn ò ní sàárì rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ so àwọn ìtàn wọn á gbẹ́ síta à ṣe bọ́kọ̀ ju omi ni omi tí wọn gbẹ́ takpẹ́sẹ́ àárẹ̀ ẹnìkan ni wàhálà ẹ̀sìn bọ́kọ̀ ju omi ni níbi tó tó sọ kọ́dà èmi àti ẹnìkan sọ̀rọ̀ pé sábà kóru wa tí wọ́n tù wá ń gbọ́rọ̀ sábà <laughs> tù wá ń gbọ́rọ̀ tá a fẹ́ tó dọ́sìn mẹ́ta kíní yóò kó wa mì yóò kó wa mì ní gúngùn áá mọ́ làwọn ti wá ń gún gùngùn báyìí tó o túmọ̀ sí pé gúngùn ti wa ọmọ ẹni ẹ̀ bọ̀tẹ̀ tí wọ́n sọnù tẹ̀síìrì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ti jáwé sóbì. So wọn wá sọ fún anabi musa wọn làwọn alágbèrú gbarí bẹẹnu lóyún ọ ìlú wo là ń sọ̀rọ̀ jama baitul maqdis wa inna lan nadkhulaha hatta yakhruju minha sọyẹ wa musa a ní wọ bẹ ó di wà táwọn kìnìún bá jáde kó mbẹ a ọlá àwọn kèfèrí ayé sìn ọmọ làwọn tẹ àwọn ìyá àti bàbá alágídí wọn ti lọ ẹ̀rí kọ́lọ́ náà ń sọ fún ambomínú alukur'an akufarukum khayrun min ulaikum ṣé ìṣèkèfé rí yín tó burú tó tàwọn eléyìí àwọn kúkú kú lásán lásán ló kù láyé àwọn bàbá àtìyá ti lọ ẹ̀yẹ máa gbọ́rọ̀ tí wọ́n ń sọ wọn là ní wọbẹ̀ láéláé wọ́n mọ̀ kọ́ ànábì ọlọ́ọ̀ni musa fa musa sì sọ fún ọ ló ní kẹ́ wọbẹ̀ wọn là ní wọbẹ̀ hatta yakhruju minha àfi tí wọ́n bá jáde fa in minha tí wọ́n bá tilẹ̀ jáde nù rẹ̀ tàì jáde fa inna dakhilun kíákíá lórí pa wọbẹ ah. ìyẹn ni pé kọ́ ọmọ bó ṣe lé wọn jáde ńbẹ tọ́ba ti bá ní rí wọn lé jáde ńbẹ àwa náà ṣe kí ni á wọbẹ. قال رجلان من الذين يخافون أنعم الله عليهما àwọn ẹni méjì nínú àwọn ọmọlẹ́yìn Musa min alladhina yakhafun nínú àwọn ẹni tí ń bẹ̀rù Ọlọ́run qira'a kan apá kan nínú àwọn oní qira'a wọn kà á mina alladhina yukhafun nínú àwọn ẹni táwọn èèyàn pọ́nlé láàrin àwọn ọmọlẹ́yìn Musa àwọn sọ̀rọ̀ àrí Yusha ibn Nun nínú wa tọ́lọ̀ ń padà sí lánàbì lẹ́yìn ànábì Musa àti Haruna àtúrí Kálíbù nínú wa wọn làwọn làwọn ẹni méjì tó ń tọ́ka sí yẹn tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ń tọ́ka sí i sẹ́mi pé ńgbà táwọn ànábì Ọlọ́run ti sọ̀rọ̀ táwọn ọmọlẹ́yìn wa ń sagídí sẹ́mi pé ẹ̀yin tún jẹ́ ẹni pàtàkì díẹ̀ láàrin àwọn èèyàn ẹ nífẹ̀ẹ́ kánàbí ọmọ làágùn lọ títí à bàbá ẹ sinmi ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ làwọn bá lọ bá wọn àwọn bá sọ pé an'ama Allahu alayhima ọlọ́wọ́n bá ṣe dẹ̀ra fún wa pẹ̀lú imani ó ṣe dẹ̀ra fún wa pẹ̀lú tẹ̀lé tọ́lọ́ ó ṣe dẹ̀ra fún wa pẹ̀lú islam udkhulu alayhimul bab ẹ wọlé lọ bá wọn kẹ́hìn bá nàbí musa ti ṣe sọ ẹ wọlé lọ bá wọn fa idha kí ẹ sì pàwọn náà gbẹ̀yìn o wọ́n ní torí pé nù dẹ̀ra tó lọ́n ṣe fún wa níbi ṣẹjá ọlọ́run tó sàwọn náà lákin ẹ̀ ń so àwa láti wájú yín ẹ wọlé fa idha dakhaltumu tẹ́ bá wọlé tẹ́ gbìyànjú àti wọlé fa innakum ghalibun ẹ̀yin lẹ́ẹ̀ borí wa 'ala Allahi fatawakkalu ọlọ́run ní kẹ́ bá dúró in kuntum mu'minin tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ni a lè borí láì bọ́ lọ́ndó adúrú nǹkan àwọn èèyàn borí ogun láyé látàrí nǹkan àjà àbí ọmọ ogun ọlọ́run ọba ní máa jẹ́ torí ẹ̀ ló jẹ́ pé ogun ìbá wà ẹ̀ tún pe ọlọ́run ẹ̀ máa bẹ kò bá jẹ́ pé ẹ̀yin nǹkan ogun tó burú jù láyé yìí tẹ́ ẹ bá fi tọ́lọ́run tẹ́ ẹ bá fi há para wàláhì ẹ̀ fìdí rẹ́mi ẹ̀ forí sápá torí ẹ̀ ogun ọlọ́run tún sọ pé ká tún máa ṣe ẹ̀ tún máa ní ọ̀pọ̀lọpọ̀ ìrántí ọlọ́ tó ọ̀rọ̀ dáadáa làwọn bàbá yìí sọ bó wàá làwọn atiláwí ti dáhùn ọlọ́yà Musa wọ́n ní rẹ̀ Musa inna lan nadkhulaha abadan ma damu fiha ìyẹn ni pé àkókò máa ń tọ́ka sí yín Musa là ń bá sọ̀rọ̀ <laughs> òfin lọ́mí ń dá sí abojúkun lẹ́bi etí musa la jọ lọ́rọ̀ tí ti jẹ́ ẹ wọlé ẹ bá wọlé ẹ̀yin náà borí tí ti jẹ́ sórí ìwà musa wọlé abá lọ́rọ̀ wọ́n kàn wọ́n kàn neglect àwọn baba ńlá méjì yẹn ìwà musa wọlé abá lọ́rọ̀ sórí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé inna lan nadkhulaha abadan ma damu fi amúlò kọ́dọ̀ tá a ti sọ láti ẹ̀kún òyìí yọ pa àní wọbẹ̀ ókè á wàá fi yọ ní ìsìn àní wọbẹ̀ láíláí sẹ́mi kó àti fi láéláé kún tẹ́lẹ̀ àní wọbẹ̀ láéláé lókun ìgbà táwọn èèyàn yìí bá ń bẹ́ nù lù ètò wa burú jù. فذهب أنت وربك فقاتلا ìwọ àtọlọ́run rẹ lọ bá wọn jà la ilaha illallah anabi musa ń pè wọn lọ sí dikun ṣe jihad àwọn wa ń sọ yìí pé ìwọ musa àní wọbẹ̀ láéláé lókun ìgbà táwọn èèyàn yìí bá wà ń bẹ̀ àní wọbẹ̀ láéláé lókun ìgbà tán bá wà ń bẹ̀ bàbá wa dàbí túláàsì pé ká wọ bẹ̀ ìwà àtọ́lọ́run rẹ ní kẹ́ ẹ jọ lọ bẹ̀ kẹ́ ẹ lọ bá wọn jà. iná iná ha òun kọ́ ìdú àwa ń bẹ́ ń bì à ń retí ẹ bá ti wín ní wọn kẹjá gbọ́ la ilaha wọn nígbà tí wọn sọ̀rọ̀ yìí Yusha ibn Nun àti Kalib wọn sì fa ìwúyà mọ́ra wọn lọ́rùn nítorí ìbẹ̀rù Ọlọ́run nítorí bọ́rọ̀ tí wọ́n sọ yìí ti ṣe burú tó nítorí àánú ti ń ṣe wọn pé tí ìyà ọlọ́run bá sọ̀kalẹ̀ ètò dùn àwọn jù ní pé kò ní ma lórí àwọn kìíní burúkú yìí gbogbo àwọn náà làwọn fara kásá yìí anabi musa àti harun ẹ̀kan náà wọ́n mórí lọ́lẹ̀ ni wọ́n forí kanlẹ̀ fọlọ́ níbi tẹ́rù bá àwọn dé èdè tó burú tó èdè yìí kò fẹ́ sí nínú àwọn àtàn tí wọ́n ń sọ pé àwọn ọmọlẹ́yìn anabi ọlọ́run wọ́n sọ sáwọn anabi ọlọ́run taba mú ti firawuna olórí ibú ńlá kù pé ana rabbukumul a'la èmi lolúwa yín tọ́ga jù tá a sì mú ti námúrúdù tá a mú kú o tó náà sọ bá nàbí ibrahim aleyhi salam pé ana uhyi wa umi èmi náà máa tàyàn jí máa sì máa pààyàn mo lè mú ni máa sẹ̀mí mo lè mú mo lè pààyàn tọ́ba ń àwọn olórí ibú ńlá ńlá ń kó ah, nínú ọ̀rọ̀ tó burú jáì táwọn ọmọlẹ́yìn anábì kan sọ ilẹ̀ lẹ́yìí wà pé ìwọ àtolúwa rẹ lọ bá wọn jà ọ à ń retí yín bì wọn sọ báwọn báyìí ni anabi musa náà wá dáhùn hmm. ẹ ṣọ́ra fáwọn ìbínú àwọn ẹni Ọlọ́run ẹrí pé anabi musa kò sẹ́ni tó jẹ́ ni Ọlọ́run tó láyé rẹ̀ òun náà ni wọ́n wá rán sọ́lọ̀ báyìí nítorí pé ńgbà tí aláìlẹ́kọ̀ọ́ tí máa ń hùwà ìlẹ́kọ̀ọ́ òun ò ní ronú aburú tó lè ti ara àwọ òun àtọ̀rọ̀ òun ṣẹlẹ̀ òjijì lànàbì Musa sọ pé qala rabbi inni la amliku illa nafsi wa akhi ìrọ̀lúwa mi apá mi ọ̀kẹ́ nìkan o tó bá yẹ ní orí ara mi àtọmọ ìyá mi ọwọ́ àwọn ìtàpá mi kánú àyàfẹ́ tó bá tún tẹ̀lé wa. ṣé gbogbo àwọn ilé mú mi nínà lọ yẹ ká pè wọn tẹmọ kọ́ lọ ń wọn níbi ikú òde wọn parun fífi ra parun mú mi ní ayẹ kí wọ́n jẹ́ ebi má ni wọn ló dé kọ́ lọ la wọn. àwọn náà ló tún forí búbu ní tún sọ pé kí wọ́n bá sàtáwọn ọmọ lọ tún sọ fún Musa salam wípé ìwà àtolúwa rẹ lọ bá wọn jà bẹ́ẹ̀ bá borí wọn ẹ anabi musa wa ni tọ́ níbi tọrọ dé dúró yìí o apá mi ọ̀kẹ́ nìkan o bí èso rí ara mi àti tọmọ ẹ̀yà mi o fafruq baynana wa bayna al-qawmi al-fasiqin ọlọ́run yà wá tí òpin yà láàrin wa àti àwọn pòkì wọ̀nyí anabi musa ló ṣépè èpè ni ọlọ́run bá sì gbọ́ ọ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ qala fa innaha muharramatun alayhim arba'ina ọlọ́run ni òun ti ṣe rírí luna wọlé wọ̀ fún wa fógójì ọdún wọn ò ní rí bẹ́ẹ̀ wọ̀ yẹtí húnà fil ard tí wọn bá rí bẹ́ẹ̀ wọ̀ tó sì máa lórí àìrí bẹ́ẹ̀ wọ̀ kọ́ bá san ọlọ́run ni ìdàkú tún mú wọn wọ́n sọnù wọ́n sọnù lórí ilẹ̀ nínú Sínà ìlàyé yìí ibẹ̀ ni wọ́n ti sọnù wọ́n ti forty years èèyàn ó mórí lé ọ̀nà kọ́ mọ́bi tó ń lọ ẹlòmíràn máa darí kọ́ mọ́bi tó ń lọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n máa padà sí wọ́n máa paragàdì lójú kan náà ni fún forty years. tọ́ ńgbà tó anabi musa aleyhi salam ọ̀nà ń bẹ pẹ̀lú wọn bẹ haruna náà ń bẹ pẹ̀lú wọn bẹ wọn lẹ́nìkan ò sí nu wọn nínú àwọn ẹni tọ́lọ́ wọn bá da ìdáko yìí tọ́ dàbò gbogbo wọn wọn kú bẹ musa náà kú bẹ́ẹ̀ anabi haruna náà kú. ẹnìkan ọ̀sẹ́kù nu àfọmọtí wọn bá bí bẹ̀ àmọ́ àwọn ojúlówó ẹni tó wọ bẹ́ẹ̀ gbogbo wọn ló kú kabẹ̀ àyàfi Yusha ọmọ Nun àti Kálíbù nínú àwọn ẹni tó sojú wọn àwọn nìkan ló ṣẹ́kù torí pé ọlọ́wọ́n bá ní tó tún fẹ́ ṣe pẹ̀lú Yusha ọlọ́run padà sọ náà lánàbì lẹ́yìn ànábì Musa àti Haruna aleyhi masalatu wasalam tó ọlọ́run ní fala ta'sa 'ala al-qawmi al-fasiqin ọlọ́ni má bọ̀kàn jẹ́ o wọ Musa lórí àwọn pòkì ohun tó bá rí ó ṣe wọn ó ṣe wọn náà nù níta bá fọwọ́ ara ẹni fà àyè kó ṣe ṣe ni nítorí pé wọn náà lọ fọwọ́ ara rẹ fà ọ gbọ́dọ̀ sọ kó ṣe ṣe ọ. báyìí ìní ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá wo tí wọ́n sọ fún anabi Musa alayhi salam ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ yẹn o ike àwa náà lára àwọ̀dọ̀ sọ ara wa o. àwọn àwà burúkú àwọn àwà rádaràda a gbọ́dọ̀ pé fi sílẹ̀ ayé wa o ẹnikẹ́ni tí máa ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run tí ń bá wa sọ̀rọ̀ anabi sọrọ alaihi wasallam a máa fagọ̀ àti wá ojú mi dá kí ni kí ni ń lókè tí ká máa fi kojú pè wá rẹ o nítorí lómi ti pẹ́ nínú àtìfẹ́nu. No ìmọ̀ wa jẹ́ kó ń hùwà àṣà ìmọ̀ kó ń hùwà ọ̀daràn ti ń tọ́ka sí pé olúwa rẹ̀ fẹ́ sórí ibú rọrùn ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ tá a máa sọ àwọn mùsùlùmí ò dàbí àwọn ọmọ Israẹli ìgbà táwọn tó dé Madina ní ọdún kejì lẹ́yìn hijra ó pé Abu Sufyan ó ń níwájú àwọn oníkàràkátà Quraish tó ń bọ̀ láti ilẹ̀ Sham pẹ̀lú owó àwọn Quraish anabi wa kó àwọn sahaba ó kó wọn sòdí ọlọ́pàdé Abu Sufyan lérò àti gba gbogbo owó tí ń kó bọ̀ lọ́wọ́ rẹ̀ èsìkò anabi lọ dáná ṣùgbọ́n àwọn kèfèrí yìí náà àwọn náà ti fìgbà kan fi ojú àwọn mùsùlùmí wọ́n ti fi rí ìmọ̀ gbogbo mùsùlùmí tí ọba tí ọba ṣe hijira kó Mẹ́kà wá sí Mẹdínà wọn ò jẹ́ kẹ́lòmíì kó rábẹ́rẹ́ mú jáde gbogbo dúkìá wọn ni wọ́n dáwọ́ tẹ̀ Ànábì wa fẹ́ gba dúkìá Kùrẹ́ṣì kó fi dípò díẹ̀ nínú ìtàn gbà lọ́wọ́ àwọn mùsùlùmí tẹ́ mọ̀ pé ńgbà táwọn mùsùlùmí wà Mẹ́kà wọ́n lówó ṣùgbọ́n ńgbà wọn dé Mẹdínà ìyà ń jẹ wọn ìbẹ́yìn náà gbọ́ tàn nípa abọ́pọ̀lọpọ̀ nínú àwọn ansọ́ọ̀ wọ́n ṣe dá dúkìá wọn sí méjì wípé kí ọmọ ya àwọn nínú àwọn tó ṣe hijira kókó dajì kí pẹ̀lú òun ọba lówó ẹnìkan á máa pín owó rẹ̀ sí méjì fún gbogbo owó wọn wọn ò wọn rí mú kó ṣùgbọ́n ìgbà tí anabi sallallahu alaihi tó lọ pẹ̀lú gba owó tí ń bẹ pẹ̀lú òun náà ti láwọn èèyàn ó ti wọn ti pa wọ́n bá mú ọ̀nà míì wọ́n mú pàn wọ́n gba etí bèbè òkun wọ́n gbà lọ sí maka ọ̀nà táwọn èèyàn gbà rárá wọ́n gbà lọ sí maka nítorí pòkùn kan bẹ nítòsí Madina ní ìlú tá à ń pè ní Yanbu wọ́n ń pè lóyún yẹn ní Yanbu al-Bahar Yanbu al-Bahar Yanbu òkun so ọ̀nà bẹ̀ wọ́n lè bá bẹ̀ náà lọ sí maka létí òkun yẹn ọ̀nà bẹ̀ ni Abu Sufyan wá gbà. Abu Sufyan ó ti rán ẹnìkan sí Mẹ́kà wọ́n ń pè ní Damdam ibnu Abi Damdam Damdam ọmọ bàbá Damdam ẹ̀kú ń gba bàbá rẹ̀ sọ Damdam bàbá bá dẹni tó gbajúmọ̀ pẹ̀lú bàbá Damdam bàbá di Damdam ọmọ bàbá Damdam tọ́ wọ́n rán lọ sí Mẹ́kà lọ́sọ̀ á dé Mẹ́kà tà dé Mẹ́kà ọbẹ̀ wùrẹ́ ọ̀sán nù wọ́n ní tí nǹkan bá dàrú ní lárúbáwá máa ṣe bẹ́ẹ̀ láyé jọ. ọmọ ẹwọ sọnù ìkéde kò lè gbọ́ kétí kétí kétí kan gbọ́ kó sọ fún kejì. owó yín ti ń bẹ pẹ̀lú Abu Sufyan Muhammadu ti lọ dènà dé o ọbẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ anajidẹ tẹ ẹ wà lọ gbowó yín lẹ ẹ lọ gbowó yín lẹ báyìí làwọn kẹfìrí jáde àmbakẹrẹ ti àbí wọn jáde ti létọ́nà. láti lọ fojú ànábì réèmà wọn làwọn sojú ànábì bọ́sẹ̀ ti ṣe sojú nítorí pé muhammadu yìí ó rí àwọn fi kọjá sísọ àwọn ọ̀tọ́ mọ́ òní tí wọ́n ń tó àwọn tí wọ́n ń lọ dáná kó wọ́n gba ọ́ àwọn pa muhammadu àtàwọn rẹ̀ ń pakúpa lọ́nà tó pé gbogbo lárúbá tó bá ti gbọ́ pé kí wọ́n tó pè já pé wọ́n ti máa yàgbé Abu Sufyan ti bọ ọwọ́ agbọ́ àwọn ti ń gbógun bọ̀ àwọn sàhábà ti kó wọn ò ó lé lọ wọn ò mú nǹkan àjà ni wọn mú nǹkan àjà tárìnrìn àjò máa mú ni mú ó ti sá tó sáwọn ará pé ẹ má wàá má ti ti ó yẹ ká ṣe eŋti o fi ma wa pé ọ wọ́n yẹ dènà àdèrú wa anabi tó wá rí i pé wọ́n ń bọ̀ igi kan ò lè dágbó ṣe jàmá anabi náà ń bùkátà káwọn sọ̀hábọ̀ pẹ̀lú òun anabi ò lè dájà káti ẹ̀kọ́ àwọn ọgọ́rùn-ún mẹ́ta náà ni àwọn sì tu ẹgbẹ̀rún tẹ́yìn yìí bá dúró tẹ́ bá lẹ́jà lódodo kéésì borí ní dúró tì ní borí ẹ̀yin èèyàn mi márùn-ún gbọ́ pé àwọn ará ń bọ̀ ìjà wọn là fi pẹ́ ta láàrin ara wa kí ni ń ṣe jẹ̀mọ́ kí ni ń ṣe ah Abubakar bá dìde ẹ̀rí nǹkan mẹ́ Abubakar ọ̀sàdédé gbapò ńlá nítorí pé rọ́jòló mẹ́kídàm iwájú iwájú là bá kin bẹ́ẹ̀ là Abubakar rí yàtọ̀ sí wọ ọmọ sásẹ́yìn ni ọ̀nàfikẹ́ àdínì yọ ma sá sẹ́yìn ní tọ́ba ti kankan ṣiṣẹ́ fẹ́ sin ọlọ́ tọ́ba kankan lérí ká léka òní ọmọ sọ̀rọ̀ tẹnu rẹ̀ ọmọ ọhúnṣẹ́ tọ́ba kankan ṣiṣẹ́ ẹ̀yìn lẹ́yìn wọn bọ̀ dàrán bẹ́ẹ̀ ma máa bọ́ ó túmọ̀ sí pé sẹ́mú Abubakar dìde Abubakar bá sọ̀rọ̀ àà àwa àṣàdédé fi Mẹ́kà lu wa lẹ̀ tàbí wàá dẹni tó tẹ̀lé wa Nabi sallallahu alaihi wasallam àti Mẹ́kà àfi nítorí ẹ̀sìn wa kú nítorí ẹ̀sìn wa ni Abubakar sọ̀rọ̀ tọ́ inú ànábì dùn ẹnìkan nínú àwọn ará Mẹ́kà náà tún dìde anabi wa kọ gbójú kò lọ́dọ̀ àwọn ará maka ni. ẹ̀yin èèyàn ẹ̀dá mi mara ẹ̀yin èèyàn ẹ̀dá mi mara. a Sa'ad ibn Mu'az mọ̀rọ̀ kọ́ ẹ ma bàbá yẹn dáadáa òun náà la sọ pé nítorí ikú rẹ̀ àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa mì òun ló lórí àwọn olórí àwọn house olórí àwọn house nínú àwọn ansar arákùnrin yẹn bá dìde ó ní kọ́ wa ni anabi sallallahu alaihi wasallam ń gbà lérò fa walladhi ba'athaka bil haqq tọ́ba jẹ́ pé àwa lọ́ba gbà lérò pé ká dán márùn àfi ọlọ́run ọba tó fòdodo rán àfi búra law ista'radta bina hadha na bahr tọ́ba kó wa wọnú òkun yìí torí Red Sea ọ̀sán gbàlúta ń pè ní ó sì wà nítòsí kó wa wọnú fọkùtò tó wá wọnú òkun yìí lọkùdùnà ọmọd àwa náà bọ wọnú ẹ subhanallah síbẹ̀ lẹ́yìn náà máa ń sọ àwa lẹ́yìn ẹ ayọ́ anas ẹ̀yin náà máa ń sọ àwa lẹ́yìn ẹ síbẹ̀ ni akramakumullah síbẹ̀ ni ọmọ ilé kọ́lẹ̀ yorùbá bá o torí ní ìsàlá sọ pé islam islam islam islam islam islam. islam lọ́ba fẹ́ lakú lọ sáàrin yín má ẹ dákun ẹ dáhùn ọ̀dájú kó àárín yín ẹ rí i pé kò sẹ́ni tó dáhùn náà tẹ́lẹ̀ náà torí bí wọ́n bá fẹ́ dúró bàbá rẹ̀ ò ní jẹ́ dúró ẹ pọ̀ lọ́wọ́ mi wọlé <laughs> torí ẹ ẹ rí i pé Islam yẹn ò lè lọ wájú pẹ̀lú àwọn èèyàn tí ò dúró déédéé ẹ̀mí ẹ̀mí làwọn sọ̀hábà filẹ̀ ní Islam fi débi tó dé yìí ní ìgbà tí arákùnrin yìí ń bọ̀rọ̀ lọ ó ní tí wọ́n bá kó wa wọnú òkun àwọ̀ àwọn èsè múnáfìkì o tánàbí o ti wọ bẹ̀ lóòótọ́ tí ó di pé kọ̀rẹ́ nìkan mọ́ láíláí wọ́n bá wọ̀ ìwọ sáà ti wọ̀ ma takhallafa minna rajulun wahid ẹnì kò ní sẹ́kù lẹ́yìn gbogbo aláàbọ̀ wọ̀ wa ma nakrahu an talqa bina àwọn òkórira kò kó wa kọ lọ́tà wa o àkórira kó wa kọ lọ́ta kíjọ́ ṣẹlẹ̀ inna la sabrun fil harb kò sẹ́ni tó ní sùúrù tó wa lójú ogun àájà dojú àmì ni sidqun fil liqa tá a bá pàdé ọ̀tá olódodo la wa àwọn ẹsẹ̀ múnáfìkì àdù àdù la'alla Allaha an yuriyaka minna ma taqarru bihi 'aynuk à ń Kọlọ ń jẹ́ kó o rí lára wa ntí ó jẹ kó o rí ìdùnnú ntí ó jẹ ìdùnnú fún ọ à rí lára wa ìtútù ojú à ń rí lára wa a fẹ́ jà sọ́tún jà sósì tínú rẹ̀ ó fi dùn. fasir bina ala barakatillah kó wa lọ lórí ibùkún ọlọ anabi wa dùn ni ẹ wàá tún mẹkẹdáàdù yìí náà inú àwọn ansọr ni lónà bá yanu nínú hadithi tí imaamu ahmed gbà wá tí sanadu rẹ̀ sì dá oníwà anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọ̀rọ̀ pípọ̀ inna la naqulu laka kama qalat banu isra'ila li musa àwọn òní sọ fún ọgẹ báwọn ọmọ israẹli ti sọ fún musa o ike idhhab anta wa rabbuka faqatila inna hauna qa'idun pé wàá tọ́lọ́ ń lọ jà à ń retí yín bí ntàwọn sọ fún ọ ní pé. اذهب أنت وربك فقاتلا ìrí àtolúwa rẹ lọ bá wọn jà inna ma'akuma muqatilun àwọn náà ń bẹ pẹ̀lú yín àmọ́ bá wọn ti ṣe máa sọnù torí ẹ̀jẹ̀ máa àwọn náà lára islam ló délẹ̀ yìí o àgbọ̀dọ̀ dá islam kí ògùn ẹ̀sìn islam ọ̀fà sẹ́yìn ìbànújẹ́ gbogbo wa ni eléyìí túmọ̀ sí pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbéǹbi tó ti wúwo kẹ́nìkan gbéǹbi tó ti fúyẹ́ gbogbo apáta lọ́jọ́ bá wí gbogbo apáta lọ́jọ́ kan àsàkásà tí wọ́n máa dá pé pé ebẹ́sìn ọlọ́ni ọlọ́run kọ́ dáàbò bẹ̀sìn rẹ̀ ebẹ́sìn ọlọ́ni kó nu ọrẹ́sìn rẹ̀ lọ́wọ́ a'udhu billah àsàkásà ni o irú ètí wọ́n ti pè é Abdul Muttalib tọ́da lásàndọ́sí tí aburahata tó gbẹ̀rin wá láti wá wó Kaaba tí wọ́n ń bi Abdul Muttalib léèrè pé ǹjọ́ ní nǹkan kan tó fẹ́ tọrọ tí Abdul Muttalib ní tó bá ṣe pé nípa Kaaba yìí inna lil bayti rabban yahmi ilé yìí ní olúwa ti ń sọ ṣùgbọ́n àwọn ràkúnmí àti àgùntàn tó kó tiwa ni báwa dá nǹkan wa padà àṣàkáṣà nìyẹn o ẹ gbọ́dọ̀ dàrú rẹ̀ sẹ́sìn islam tẹ́ẹ̀ wọ́n ọlọ́run ní islam dáàbò bo islam rẹ̀ àwa ń wọlé lọ ọlọ́run mẹ́jẹ ọlọ́run mẹ́jẹ nítorí pé islam yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi wà lìjẹ́nà islam yìí la fẹ́ ṣe tá a fẹ́ fi sórí ire tọ́wọ́ ayẹ ká máa fà sẹ́yìn nídìí islam kọ̀tọ́ ká fà sẹ́yìn kọ̀tọ́ ká fà sẹ́yìn bí ti wùlé ó kéré mà torí di eléyìí báyìí ẹ jẹ́ ká fi owó wa ká fi dá sẹ́sìn Islam owó yẹn ń gbà tẹ wà láyé tẹ gbádùn ní ń jówó yín kódà láì sí kúngbà mi ẹ ní lágbára láti náwó yín mà lábẹ́ òfin Ọlọ́run kápẹ́ yẹn ti dágbà ó ti pé làákàyè rẹ̀ ń tàsí ọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédéé má lábẹ́ òfin Ọlọ́run yóò jara àlẹ́ yìí wọ́n kà lọ́wọ́ dé wọn ò ní jó lè dáwó rẹ̀ náà má oníjó lè dáwó rẹ̀ náà má láì tí kú ambọ̀sibọ̀sì pé tọ́ba ti kú owó ti dówó ẹlòmíì ẹ jẹ́ ká fi dáadáa hàn lọ nínú owó wa ìsìláàmù ò lè ṣàdédé lọ síwájú bẹ́ẹ̀ àfi látàrí ìyànjú tí gbogbo wa bá ń gbà èmi fi tọrọ dá sí wọ́n fi sísì dá sí yóò mú kí ọkọ̀ ẹ̀sìn ìsìláàmù kórè wájú ẹ mẹ́jọ adágún lásẹ̀sìn ìsìláàmù pẹ̀lú agbára ara wa nǹkan púpọ̀ wà tá a lè ṣe fún islam tí ó mú lọ síwájú bá a gbọ́dọ̀ fojú kéré ara wa gẹ́gẹ́ bá a sì gbọ́dọ̀ jọra wa lójú àmì ìta lè ṣeun a gbọ́dọ̀ gbẹ́yìn bẹ̀ nítorí tèmi bá ṣe tí wọ́n bá ṣe islam ọ̀ lọ wájú ju bó ṣe lọ wájú lọ nìyí ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀rọ̀ islam kọjá ṣe bẹ́ẹ̀ sìn ọlọ́ọ̀ni kọ́ lọ́n dáàbò bẹ́ẹ̀ sìn rẹ̀ ẹ bẹ́ẹ̀ sìn ọlọ́ọ̀ni kọ́ lọ́n gbẹ́sìn rẹ̀ ga. in tansurullaha yansurukum tẹ́yìn bá ran ọlọ́run lọ yọ ràn gbogbo wa ni bí islam ó ti lọ wájú bí ìdàgbàsókè ó ti ṣe bá ẹ má kàn pé àkókò máa bí islam ṣe múmú láyà rẹ̀ tó ẹ ẹ kó bá wa náà ń ìwọ ni islam tí islam lọ wájú ṣé bó lówó la Si? kọ́ mọ́sálásì máa kọ́ mọ́sálásì nso èló lọ́fẹ́ nọ tó fi kọ́ àwọn mọ́sálásì olówó la mọ̀ wọ́ sí àwọn obìnrin tí ọkọ wọn ń kú tí ń fi wọn lẹ̀ tí à ń jẹ wọn máa gbé bùkátà tiwọn àwọn ọmọ òrukàn tí ò ní bàbá mọ́ máa ṣèrànlọ́wọ́ fún wọn àwọn ọmọ tá à ń tírè nìkan máa pèpè lọ sí ti ẹ̀sìn Islam wọ́n gbowó kalẹ̀ táàfin lè rán wọn lọ sáwọn àgbèríko tó wà máa gbé bẹ̀ nítorí pé bí islam ó sì lọ síwájú kèsì ká jókòó sí gbòòrò lásán lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọ̀tá ẹ̀sìn islam àwọn ò fi gbèríko lẹ̀ kí ẹ bá ṣe gbọ́ pé àwọn gbèríko gbèríko ìlú yìí nìsín àwọn ahmadiyya yẹn wọ́n ti débẹ̀ wọ́n lọ bá àwọn baálẹ̀ baálẹ̀ àtàwọn ọba tó wà láwọn gbèríko láti pé kí wọ́n fáwọn lẹ̀ àwọn fẹ́ dá ìmọ̀sálásí sílẹ̀ ọsibítù àti sùkúlù nígbà wọn bá da alẹ́ ń bẹ́ wọn tíná wa sẹ́yọ lẹ́yìn wa làwọn ọmọ wa pariwo péńjọ làmẹ́dí àtúndé bẹ́ wọn ha inú ìlú náà èwo la rí ṣe ibi rọ lásán yìí náà ni àfi kí wọ́n máa jánu àfi kí wọ́n máa jánu lórí rọ ìsìláàmù ò ní dára rẹ̀ ti ń sẹ́ tí nǹkan ọ̀bá sì sí àwọn kan ní wọn kọ́ lọ ṣe kan wọn wá ṣe tán wá ní tí wọ́n ṣe ọ̀dà àwọn ètí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ńbọ̀là wá wà tẹ́lẹ̀ ńbọ̀là wà tẹ́lẹ̀ islam ò lè sàdédé lọ síwájú àfi ká ṣiṣẹ́ fún àfi ká ṣiṣẹ́ fún àdúgbò pọ̀ nínú ìlú wa yìí tí ò ti sí mọ́sálásí ẹ̀yin tẹ̀ ń gbèlú ẹ lè má dààmú má tó ti kọ́ pọ̀lọpọ̀ ẹ lọ mọ́sálásí tẹ́lẹ̀ náà gbà lè má mú un ṣe sọ láti nu yàrá má mú un kọ́ àbẹ́ẹ̀ gẹ́tì ẹnìkan ọwọ́ láti ilẹ̀ haúsá ni ń jẹ̀ta yìí náà ní fún mi ròyìn ọlọ́dúgbò àwọn wọ́n níbi igbó àgbọn ìbẹ̀ wọn sílé àwọn káwọn tó rí mọ́sálásí àwọn rìn àwọn làágùn mo ní àbọ̀ ọ̀mọ̀lù bóyá torí pé ọ̀mọ̀lù ni ó ní kíni àwọn rìn sọ́tún àwọn rìn sósì òun sì tún bi gbogbo èèyàn léèrè wọn ní mọ́sálásí kan tó wà náà nù. bàbá ah, rẹ ni tí ó sin lọ́ọ̀ náà láàmú ọkọ mọ́sálásí nítorí wọn ní ará àdúgbò yẹ ẹbẹ̀rù ọlọ́ àdúgbò lásán ará àlú yẹ ẹbẹ̀rù ọlọ́ eh, mọ́sálásí kan tó wà náà ta ni ń wá bẹ́ẹ̀ àwọn júmọ̀ àjẹndì mùsùlùmí lọ́pọ̀ àbẹ́yìn òkè sádùúgbò tiyín ni àwọn ìdí jẹ́ndì mùsùlùmí àwọn lọ́jàrá síbẹ̀síbẹ̀ kò pé ká má kọ́ mọ́sálásí torí pé Ọlọ́run aláàánú ni látàrí pé mọ́sálásí ń bẹ àwọn akúríjì ọ̀fẹ́ sí lọ́n Ọlọ́run lè sọ wọ́n yèjì káwọn náà máa fi ah wọ́n kọ́ kínní ilẹ̀ lásán torí wá ní tí a máa lọ ọbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àní kí mọ́sálásí ó tiẹ̀ ni kọ yọ́ǹbì kò rí mọ̀nàrà kọ yọ́ǹbì kò rí mọ̀nàrà Allahu Akbar yàtọ̀ sí àwọn yàtọ̀ sí àwọn àwọn mọ̀tòlámàt yézè mọ̀nàrà lápẹ̀tì sọ́ọ̀tì àwọn mọ̀tòlámàt àwọn ètò sóòkù tí ń tàn òkun ká ẹ̀wọ̀n káwọn náà máa ń kọ́ kínní kan bíi mọ̀nàrà ní sọ́ọ̀tì olùkọ́ ò rí àwọn ọ wá jẹ́ kó gèdè rẹ̀ là ń rí ah ó túmọ̀ sí pé bí tí ò sí mùsùlùmí lò yìí mọ̀ ń gbàdúgbò kan kọjá lánàá ibi tí wọ́n wù náà mọ̀ wọ́n wù wọ́n lọ. tó bá yẹ mọ́sálásí kan sálẹ̀ ọ̀fẹ́ sí mọ́sálásí ń bẹ̀ náà lóòótọ́ wọ́n kó bolè yẹn á dámọ̀ràn pé èèyàn kọ́ mọ́sálásí tí yóò bẹ́ẹ̀ yarí agboolé tiwa ni wọ́n kọ́ torí wọn sáwọ pé àwọn local people náà ni agboolé agboolé agboolé agboolé náà ni ńgbà tọpọlọ tí wọn ò sì ní lọ sídìí islam ńkọ́ dépò kí wọn gbé wa kọmọsíláṣí bì challenge nu o challenge nu ìpèníjà nu ẹ̀yàn fún wa ńlẹ̀ kan lágbègbè òun á kọmọsíláṣí bẹ̀ láàrin oṣù méjì ìní sọ nǹkan mí ìtẹ́ ìdáhùn yàhá jẹ dáhùn <laughs> ẹ dáhùn àwọn agbègbè tí ò sí mọ́sálásí ẹ fún wa ńlẹ̀ ńbẹ̀ ẹ má pé gbọ́ àgbọ̀n yìí lásán ẹ fún wa ńlẹ̀ ńbẹ̀ àwọn ọkọ̀ mọ́sálásí rẹ̀ ilẹ̀ tí ó sì lẹ́jọ́ nú èsì tí ń kọ́ mọ́sálásí tán lọ́la táwọn òpònú kan tún á ti dé tí wọ́n sọ pé ẹ ààbò yín lẹ̀ mọ́ bí egun bá dán o yóò dé yàn mo rò pé yé wa ẹ̀sẹ̀ pé bí Yorùbá ṣe ṣe nu wọ́n tún dẹ tàkúté lẹ̀ ni ìpè wọn ti gbarú rẹ̀ kan láradá ẹ mọ̀ pé mèsì lárúbáwá ẹ̀bẹ́ bá bá dán wò eégún rẹ̀ ó dé èèyàn lárúbáwá bá dán wò náà kò léèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ ni mo rò pé yé wa tó ń di pé kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lára kò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà torí rọ́ọ̀tún kún táwọn èèyàn máa gbé ká torí lárúbáwá yìí náà ń lọ àwọn náà tí hàn fún ó kè bá kó nà pati kan máa kọrin sọ́ọ̀sì bí àbí kọ̀rọ̀ kó yé wa gbogbo ruo àwọn nǹkan wọn yẹn kí lọ síwájú ó lè bẹ́sìn ọlọ́run nísìn ilẹ̀ ni wọ́n lè gbé fún mi wàláhì lọ́dọ̀ ọlọ́run gbàdájọ pé wọn náà ti kọ́ rẹ̀ lèmi lè tò mo tún kàn mo tún rẹ èmi náà gbàdájọ pé mo kọ́ wa lọ́dọ̀ kí ni wọn náà ẹ ẹ wo bágbára tèmi ma agé lásán mo lè rà ọlọ́run tún máa fẹ́mi náà ládàá láéláé lópin ìgbà tí wọn bá ti má gé kí wọn á ló dé tí gbogbo wa ń sahun kí ló dé tá à ń sahun ẹ̀sìn ò lè lọ síwájú gbogbo wa bá ràn ẹ bá ràn lọ ó ṣe lọ. torí jama lágbọn abẹ yẹn dáhùn abẹ́ wa rí wa ni tọ́ ṣàlà sẹ́rí níbẹ̀ yẹn ìgbà tí àwọn mùsùlùmí ẹgbẹ́ ìsìtàn fọ̀fà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú kan kéèrè nǹkan kan ṣe láyé tí ó bá lọ́mọ lẹ́yìn ẹ torí táwọn ànábì kẹ́kọ̀ọ́ ànábì wa yìí ó ṣe jẹ́ ànábì ọlọ́run tó jẹ́ kó dodo ànábì ọlọ́run wàláì tó bá yẹ pé ànábì nìkan ni kò lè láti mẹ́ǹsì tó ní. anabi nufa kátó wá pàwọn akpóróntù à ń ara wa islam ò lè dá lọ tá a bá ran ara wa lọ́wọ́ ẹ tí nǹkan ogun uhud anabi ń bẹ lójú ogun sallallahu alayhi wa sallam tí ó sí àwọn sahaba tó ṣe gbogbo wọn wọn rọ anabi sallallahu alayhi wa sallam ẹni tí ń fi ẹ̀yìn torí kọ́ mọ́ tọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kéèkì kan lè dágbèsè lè dágbèsè. láwùjọ tiwa ara burú tí ń bẹ tá a gbọ́dọ̀ parẹ́ nù àìyí gbárùkù tọrọ ẹ̀sìn bó ti ṣe yẹ kódà tó kódà tó torí pé ntẹ́lu mi máa ń rò ní pé eré kí ni à wà lóun ní gbogbo èrè tí mo bá rálẹ̀ jẹ́ ń náwó ọjà máa ṣé òjú gbogbo nǹkan lọ. ó jowó lé ayé lọ ẹ̀gbọ́n tó lọ sọ ni faman zuhziha 'anin nari wa udkhila al-jannata faqad faz. ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá gbé jìnnà síná tọ́wọ́ àfi sálì jẹ́nà kí ló ṣe. ọlọ́run ló ti ya Islam láti lọ síwájú bíi ká ẹyẹ ẹyẹ hàn kí gbogbo èèyàn sì ti ti bíbà ló o ti ara ń tọ́ran islam lọ́nlẹ̀ haúsá nù lápẹ̀tù ẹ̀sán máa fẹ́ kọ́ mọ́sálásí ẹnìkan ti gbélẹ̀ kalẹ̀ ẹ̀rì tí kílò tó máa ń gbàdá ti ní mọ́sálásí la fẹ́ kọ́ sí àwọn èèyàn kúkò tí wàá já búlọ́ọ̀kù kalẹ̀ wàlá ẹ̀ ní dá wọn ẹlòmíì lè búlọ́ọ̀kù five hundred ẹlòmíì three hundred ẹlòmíì two hundred onímẹ̀wàá mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀sà àdìsán ti kó kalẹ̀ òjijì lẹ́tùnrin táwọn kan sọ símẹ́ǹtì kalẹ̀ wọ́n kàn lè kó símẹ́ǹtì fún dírẹ́fà gbígbé tó bá ti débi tí wọ́n ti júwe fún lọ́ọ̀kan pé ibẹ̀ ń lọ kó símẹ́ǹtì nǹkan bẹ̀. ó dìdì lẹ́rìí táwọn èèyàn sọ pé tọ̀ ẹni tó mẹ́ta bíríkìlẹ̀ yanu wa àwọn ti máa gbẹ́lẹ̀ káfíńtà àwọn náà ti lọ máàmà iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí lọ́nu wọn ò sì fi tán plan nǹkan dáa yọ sọ pé ẹ̀ sì ya plan ẹ̀fẹ̀ ẹ̀kọ́ mọ́sálá ilẹ̀ yorùbá náà gbogbo ẹ̀ kọ̀ sí <laughs> haúsá kílọ̀kà yóò ní kò ní dáa fún plan náà làwọn jìnnà mọ́sálásí kó mọ́sálásí dé plan àkọ́ mọ́sálásí àkàfíkà kò ní dáa fún plan náà <laughs> kíákíá lẹ́rìí tí mọ́sálásí ti dúró káwí káfọ̀ ẹ̀rì tí wọ́n ti sọ Allahu akbar Allahu àwùjọ ò nídìí pé wọ́n kàn náà haúsá òtí ẹ̀ nídìí búlọ́ọ̀kù tí wọ́n fi máa sin lọ́hùn. tí o bá ní ọ wà ní ìsìnkú àdúgbò wa kò sí mọ́sálásí níbo lẹ́ni tí wọ́n á ṣe sọ̀lá ẹ kálukú inú ilé rẹ ni. Ah, ah. ọ̀dọ̀ ẹ̀ wá bìkan tẹ́ ẹ máa tẹ́ ní sí ẹ máa ṣe sọ̀lá sí mbẹ̀ tá a bá rí pé ẹ serious pé ẹ ẹ má jẹ́ àṣẹ báwọn ẹ sáwà bá wa kọ́ náà. yóò bá lẹ́bù ni ẹ ẹ̀sìn Islam ò lè ṣàdédé lọ síwájú àfi pẹ̀lú àwọn èèyàn ó sì dájú àwa náà àwa náà làwọn èèyàn náà a lè lọ kó yàn wá láti bòmí àwa náà ni gbogbo ẹtí bá sì ń gbèlú kan ọmọ ibẹ̀ ni wọn náà tẹ̀ràn lọ́wọ́ tẹ́sí islam fi lọ síwájú nítorí pé wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún ọ ọgbàǹjọ́ gbẹ̀ndà kìyàm wọ́n lọ ṣe sábàbí dáadáa báyìí wọ́n lọ ṣe sábàbí dáadáa báyìí yàtọ̀ sí kí wọ́n sọ pé wọ́n lọ ṣe sábàbí aburú báyìí ọlọ́mọ tí wàá ṣe kòńgẹ́ aburú. lẹ́yìn eléyìí jama anabi musa aleyhi salam ọlọ́run ẹlẹ́dàá wa ó sì dẹ̀ra fún àwọn ọmọ israẹl ṣùgbọ́n wọ́n bàjẹ́ wọ́n fàyọ̀ bàjẹ́ wọ́n ní kí wọ́n wọ̀ lótú wọ́n ní kí wọ́n wọ̀ wọ́n láwọn ò ní wọ̀ ọlọ́run ọba ó fi dàkó ó fi bá wọn jà ogójì ọdún kìí sogójì ọjọ́ ogójì ọdún kìí sogójì ọ̀pọ̀ wọ́n lẹ́nìkan wọ́ bẹ̀ àfi kọjá pé bẹ́ẹ̀ ló kú sí èèyàn méjì ló ṣẹ́kù a pè wọ́n ní ọmọ Nun àti Kálíb àwọn méjì tó ṣẹ́kù nù ọlọ́run padà ṣe Yúṣàù lánàbì rẹ̀ inú dààmúdààbò yìí ni wọ́n wà ìdààkó yìí ṣe wọ́n ibẹ̀ lànàbì Musa kú sí ṣùgbọ́n lásìkò tí wọ́n fi ń bẹ nínú ìdààkó yìí ọlọ́run ṣe ìdẹ̀ra púpọ̀ fún wọn tó ń ti pé wọ́n ṣẹ̀ inú ìjìyà ni wọ́n wà ọlọ́run tún ṣe ìdẹ̀ra fún wọn ọlọ́run ò dé kó rùn ọ pa wọn ọlọ́run ni wọ́n tó lẹ́nu وأنزلنا وظللنا عليكم الغمامة وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ألم بس سوجي أسلي ولولي أسوجو أسوجو ثم ألم سيسجي لي ولولي ونوقعون كسات بابا كسيجي إنو لا سحاراني ọlọ́run wá fi ẹ̀sùn òjò ó fi sẹ́ẹ̀gì lé wọn lórí òòrùn ọmọ pa wọn nínú wọn máa jẹ ilẹ̀ asálẹ̀ wọn wà ọlọ́run ọba wa ń sọ oyin kalẹ̀ fún wa Wọn ní nǹkan yẹn kì í so oyin gangan àmọ́ dàbí oyin ọlọ́run máa ń sọ kalẹ̀ fún wa láti sánmà yọ sọ kalẹ̀ láàrọ̀ nígbà tí bá tún ti ń sọ ẹyẹ ẹran ẹyẹ yọ fún wa àwọn ẹyẹ yẹn ìrọ̀rùn ni wọ́n máa wa ìrọ̀rùn ni wọ́n máa wa tí wọ́n máa pa wọn jẹ wọn mọ̀ wá fi ntọ́dàbí oyin wọ́n fi sìkejì ẹran ẹyẹ o akaramakumula ẹran wo lẹ́rù kó dùn jù nínú àwọn ẹran ẹran ẹyẹ ló dùn jù bẹ́ẹ̀ràn bá ṣe tóbi sí ìní èédùn bẹ́ẹ̀ràn bá sì ṣe tóbi sí ní máa ń fàkóbá fàlàfíà yẹn ẹni tí ń jẹ ràkúnmí kò lè gbádùn bí ẹni tí ń jẹ màálù ẹni tí ń jẹ màálù kò lè gbádùn bí ẹni ẹni tí ń jẹ àgùntàn kò lè gbádùn bí ẹni tí ń jẹ ewúrẹ́ wọn ní bí ẹran bá ṣe kéré sí ńlọdà fàlàfì èèyàn torí rẹ̀ fáàtì ò ṣe fáàtì tí máa dààmú èèyàn láàmú tọkàn máa tóbi ń tóbi ìyà nínú tí máa fà ẹran màálù wà ń bẹ bẹ́ẹ̀ lẹran ràkúnmí tẹ rí yẹn torí bí ẹran bá ti tóbi sí bẹ́ẹ̀ ni fáàtì máa ń pọ̀ lára rẹ̀ tẹwàá rí ẹran ewúrẹ́ kò tún dùn lẹ́gbẹ̀ẹ́ ẹran adìẹ tẹ́bá tún ara díẹ̀ tó tún jẹ́ Tinubu ọ́ ó gèrè ẹ̀jẹ̀ bí àparò bákan náà lẹ́tù awó àwọn náà máa dùn bí torí rẹ̀ kọ́ o èsì tó máa jorí ẹ̀ tu o ẹ̀hẹ́n torí ẹnìkan pò ń jorí rẹ̀ jẹ́sẹ̀ rẹ̀ rí àní bí tẹ́lẹ̀yìn kọ́ ẹran rẹ̀ ló dùn jù torí ẹ̀ ẹran tó wá dùn jù lọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa wọ́n ti dáràn fa ìyẹ̀ ẹ̀sẹ̀ ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tí wọ́n á sọ oúnjẹ kalẹ̀ fún wọn láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ tọ́ ọlọ́run á ní ẹ máa jẹ nínú tọ́ mọ́ tí mo fi rọ̀ yín lọ́rọ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n dúpẹ́ fọlọ́run ò dúpẹ́ fọlọ́run àbòsí náà ni ọlọ́run ni wa ma zalamuna walakin kanu anfusahum yadhlimun wọn ṣàbòsí sọlọ́run ara wọn ni wọ́n ṣàbòsí sí tọ́ inú ipò tí wọ́n wà ní o lọ́lọ́run ọba wa pa anabi musa láṣẹ musa tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á pa aláṣẹ kó wá síbi títí máa bọ Ọlọ́run ọba sọ̀rọ̀ nabi musa wá lọ síbi àdéhùn tỌlọ́run ọba bá ní àdéhùn ọgbọ̀njọ́ iná ni ṣùgbọ́n gbà tó débẹ̀ Ọlọ́run ọba tún fi ọjọ́ mẹ́wàá kún bá nabi musa aleyhi sẹlẹm tọ ìgbà tá nabi musa aleyhi sẹlẹm. t'ọlọ lọ láti lọ bá ọlọ́run ọba sọ̀rọ̀ báyìí gbogbo ìgbà tó fi wà ń bẹ̀ yẹn ó ń ṣe síyàmù ó ṣe síyàmù ọgbọ̀njọ́ wọ́n ní kò jẹ oúnjẹ kankan kò sínú fọ́gbọ̀njọ́ ìgbà tó pé ó wá mú ewé fi gbó ẹnu torí ẹnu bá ń ṣe ẹnu àrùn kìí gan ní rùn àtinúwá ni. ńlọ oorun yẹn ọlọ́run wa ni kó tún fìjọ́ mẹ́wàá kùn ọba dógójì ọjọ́ anabi musa aleyhi salam inú bíi ló wà tọ́lọ́wọ́n bá fi fún nírò igbá àwọn èèyàn rẹ o àwọn èèyàn rẹ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́gi wọ́n ti ń bọ́ ọ̀pẹ̀ wọ́n ti ń sin ògèdèǹgbè màálù eléyìí tí wọ́n ya ère rẹ̀ anabi musa gbọ́ ọkàn rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n gbàtà nàbí Musa padà dé tọ́wọ́ abá pé lódodo bọ́lọ̀ ti ṣe sọ náà ni wàhálà àtọ́lọ́wọ́n bá gbé fànàbí Musa àwọn wàhálà bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá pè wà alqal alwah àwọn wàhálà ibẹ̀ lọ́lọ́wọ́n bá kọ Tawrata sí fànàbí Musa ànàbí Musa sọ wàhálà lulẹ̀ kọ̀fọ́ o torí kò sínú alukurani kò sínú sunna nítorí fi ọ̀dọ̀ àwọn ọmọ Israẹli làwọn ti sọ pọ́fọ́ kọ̀fọ́ lẹ́yìn pé rọ́pọ̀ lọ́dọ̀ tiwọn kọ̀fọ́ rárá anabi musa sọ wàhálà lulẹ̀ ọwọ́ amú anabi harun aleyhi salam ọgbà lórí àtirúngbàmú ó ní wọ́n ọmọ ìyá mi kí ló sí ọ nígbà tó rí i pé wọ́n ṣìnà tó ọ̀tọ́ mi wá wá sọ fún mi pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ ó ní ha wọ́n ọmọ ìyá mi mo kìlọ̀ fún wọn mo wú fún wọn ṣùgbọ́n wọ́n láti gbà sórí mi àti irùngbọ̀n mi sílẹ̀ sórí mi àti irùngbọ̀n mi sílẹ̀ amúnikọ́lù ni làwọn èèyàn wà yìí mo wí wí wí wọn làwọn ò ní gbọ́ ni. tọ́ báyìí lọ́lọ́run ẹlẹ́dàá wa ìlú mú kí àwọn ọmọ Ísírẹ́lì inú wọn padà dẹni tó ṣe wípé ọjọ́ sìn fún ògèdèǹgbé màálù lẹ́yìn ìgbà tí Ànábì Musa aleyhi salam tọ́lọ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ kí ló ti ṣẹlẹ̀ wọ́n lẹ́nìkan jẹ́ Harun As-Samiri Harun As-Samiri ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anabi Musa ni òun lẹni tó ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n dá àwọn góòlù olówó iyebíye tí wọ́n kó nínú ẹrù àwọn èèyàn Fìràwọ̀nà tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé kí wọ́n kó kí kálukú wa dá tiẹ̀ jọ torówó burúkú ni lẹ́nu tiẹ̀ kálukú wa dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ báyìí lárakùnrin yìí yọ gbogbo àwọn gold yìí ó wá fi ya èrè ògèdèǹgbè màálù ọmọge màálù ó fi ya èrè rẹ̀ pàtó wá fi ya èrè rẹ̀ ní ìjọ tí ọlọ́wọ́n bá là wọ́n lọ́wọ́ fìràwùn sáàmìrì yòyí haruna ó rí malayika jibril lórí ẹṣin ọlọ́wọ́n bá fún rí lórí ẹṣin láwòrán bó ti ṣe wá láwòrán èèyàn ibi tó ti wá mọ̀ pé eléyìí èsèèyàn oníke pátákó ẹsẹ̀ ẹ̀sìn Jibril aleyhi salam tó bá ti lè tẹ̀bi kan mọ́lẹ̀ báyìí ilẹ̀ ẹ̀bẹ̀ ó sì di ti ń hu koríko lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ò ní jẹyàn o bó ṣe bu ojú ẹsẹ̀ ẹ̀sìn màláíkà Jibril nù gbàtó bu ojú ẹsẹ̀ rẹ̀ ọwọ́ asọ. So pé èpè yìí èpè gbogbo nsèlè ọkọ jẹ gẹ́gẹ́ bí ìwọ náà bàbá onákẹlẹ abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ tí n fi lọ́ọ́ bú èpè àràfà wálé ó ní èpè gbogbo nsè ni oúnjẹ kú jẹ tí nbẹ ńlẹ kò mú ẹ̀kọ́ nbẹ ńlẹ kò mú ọwọ́ adé èpè omi mú ó mú kú mu sáàmì ríyù ó kó èpè ńpamọ́ ojú ẹsẹ̀ sin màláíkà Jibril ìgbà tó wá mú gbogbo góòlù sàn dájọ ń tó pọ̀ dì ó fi ya èrè ọmọge màálù ògèdèǹgbè màálù ọwọ́ á mú ojú ẹsẹ̀ ẹ̀sìn màláíkà jibril tó bù yín ọwọ́ á dà sí inú ẹ̀sìn ọ̀rọ̀ sínú ẹ̀sìn eléyìí wá mú kí ẹ̀sìn ọmọ dún àbí ọ̀rọ̀ sínú màálù yẹn eléyìí wá mú kí màálù ọmọ dún bí ìgbà tí màálù ni wọ́n máa ṣe mẹ́ẹ̀ mú ì máa ń dùn ó ní yé yín ni eléyìí yín Musa Musa gbàgbé rẹ̀ lẹ̀ ni ó lò lọ bọ́lọ̀ mi sọ̀rọ̀ ìbọ́lọ̀ rẹ̀ ni ẹnjọba bí wọ́n ṣe sọnù tí Musa náà ń musa wa gbàgbé rẹ̀ lẹ̀ ó lọ bọ́lọ̀ mi sọ̀rọ̀ ẹ̀yin má bọ̀ ká máa sin jàre ní kó bá ní wó wa lò rí ni tẹ́ ẹ bá pọnú ẹ bá sọ̀rọ̀ kọ́ da lò ọlọ́run tá pè tí ò lè dáhùn ọlọ́run tí ọmọ mú lọ lẹ́ ṣé ọlọ́run wa nù Allah ọlọ́run ní ṣe rí kẹ́ ẹ bá sọ̀rọ̀ dáhùn ni báyìí. gbàtà nàbì Musa dé kí ló dé tó fi jẹ́ pé gbàtà nàbì Musa dé ní ìtọ́lọ̀ ti sọ fún tẹ́lẹ̀ ló tó yà lẹ́nu jù ó dàbí àdìsí anabi Muhammad ni sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Ahmad tó gbé jáde nínú musnadi rẹ̀ anabi ni laysa khabaru kal-mu'ayana laysa khabaru kal-mu'ayana ìròyìn ọ̀tá àfojúbà ìròyìn ọ̀tá àfojúbà sọmọ kí ni wọn sọ pé kíní kan ṣẹlẹ̀ kíní kan ṣẹlẹ̀ tẹ bá débẹ̀ tẹrí bó ṣe ṣẹlẹ̀ yọ yà yín lẹ́nu jù sọńtò ṣẹlẹ̀ nu. bóòlù ọ̀rọ̀ wọ sámìrì yù jẹ́ sámìrì wà ṣàlàyé kẹ́ ẹ bá ṣe ṣàlàyé o ó ní basirtu bima lam yubsiru bihi èmi rí tí wọn ò rí mo rí màláíkà mo rí bí pátákó ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ bó ti ṣe mú kílẹ̀ kọ́ mọ yọ koríko lójijì mo wá bójú ẹsẹ̀ ẹ̀sìn yùn nígbà tí mo wá ya ògèdèǹgbè màálù mo wá da èèpẹ̀ yẹn sínú ńlọ́dẹ kọ́ máa dún bí ṣe ń dún yìí báyìí ẹ bá sọ̀rọ̀ kọ́ da yín lòun kọ̀ dáhùn ẹ wá képe tó lè ṣe yín láǹfààní kan kò lè ṣe wọ́n láǹfààní tó lè fi nira kan ṣe kò lè ní wọ́n lára anabi musa wá ṣépè fún ó ní ntọ́sẹ́kù fún ọ ní kó ọmọ sọ pé láàmì sàì ọmọ sọ pé láàmì sáàdì ní ni o tọ́wá lọ kọ́ọ̀lì rẹ̀ mo rò kẹ́yìn ò sí ìrìn kó létí wọn kọ wọ́n tún wá pè yorùbá bá wọ́n ní láàmì sáàsá <laughs> láàmì ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ ń gbọ́dọ̀ fọwọ́ kàn sẹ́mi kó ti fọwọ́ kàn tí ọ̀yọ́ kọ́ fọwọ́ kàn ní ìsìn ìpè tí wọ́n sẹ́ fún ni pé kò gbọ́dọ̀ fọwọ́ kàn kankan mọ́ ẹ̀ ń gbọ́dọ̀ fọwọ́ kàn ti wá dàdúrà. bóò ló ṣe dìsọ́tẹ̀ ńkọ́ lé yóò bá lẹ́bù ẹ̀rì kí wọ́n tún hàn wọ́n kọ́ láá lálámì fàágùn kótó wá di kí wọ́n kọ́ mìsáàs kò kò é ṣe nítorí fi sọ́lé tó ń tẹ̀rẹ̀ jẹ o lẹ́yìn náà bọ́ni Islam ṣe sọ pé kọ́kọ́ kankan lé kí ló lè jẹ́ sísọ àlọ́ sàdúà olódo lásán lásán tìbá nàbì sallallahu alaihi wasallam sọ pé ilé jọba ti ń ké Suratul Baqara ṣètánì èdè bẹ̀ ok lámì sáàs express àbí ẹ̀kọ́ ni eléyìí ò yá pọ̀

náà lẹ́sẹ̀ rí tẹ́lómi kókó àlìjánu sí gbogbo lé ẹlòmí tẹ́ bá lọ yàrá rẹ̀ gbogbo orígun mẹ́rẹ̀ ni yàrá náà kórúkọ àwọn àlìjánu sí. wọn aláàfáàní ẹbí babaláwo náà nù máa sọ kọdámdà yà ìlú rọkọ yà ìlú àkàkàdérò sàdádà bílù wàhálà bílù fìtínà bílù gbogbo àwọn bílù bílù bílù bílù náà ló kunu lé rẹ̀. tó eléyìí túmọ̀ sí pé ká ẹ parẹ́ tí ọba lọ kú pẹ̀lú gbogbo bílù bílù à wọ́n á bílù láì jẹ́ ẹnu sàárè <laughs> torí di eléyìí eléyìí jẹ́ báwọn. tó wọ́n ti ṣépè fún Sàmìrì ọlọ́yin ẹlẹ́dàá wa ọwọ́ àṣẹ lófin wípé ntí yọ jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fáwọn èèyàn yìí òun náà nìkan pa wọn. فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم ẹ para yín ẹ أنا yín kótó dìgbà yẹn anabi musa sẹsa èèyàn àádọ́rin nínú àwọn èèyàn rẹ̀ ẹni tó wò kọ́ gbọ́n jù wọ́n ní má jù wọ́n lóye jù wọ́n yẹn sọ̀daràn ẹni ọlọ́run mọ́mìnì ọwọ́ akó wọn lọ bí títí máa bọ́ lọ́n sọ̀rọ̀. Ibn Ishaq òun sọ rìwáyà kan bẹ̀ onígbà tán débẹ̀ kíá táwọn ẹbí Musa ti bọ́ síwájú bí ẹ̀sùn òjò bò ó àwọn èèyàn yóò rí ma gbogbo wọn forí kalẹ̀ fọlọ́ Ọlọ́run wa bá Musa sọ̀rọ̀ àwọn òkìtà kan sọ wípé àwọn èèyàn yẹn náà gbọ́ àwọn òkìtà míì sọ pé wọn gbọ́ bó wọn ṣe gbọ́. ajẹ́sẹ́ ànábì musa yàtọ̀ sí wọn náà mánu àwọn náà ti di kẹlímù rahman mo rò pé yé wa wọ́n ní wọn gbọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nípa ànábì musa sọ fún wọn pọ́lọ̀ sọ báyìí àwọn ni wọ́n ní wọ́n gbọ́ lọ́n gbọ́ o àwọn lẹ̀ nínú ẹ̀ sà á sọ pé ńgbò lọ sọ are we not all here ńgbò lọ sọ bó ló ṣe gbọ́ ọ. ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lẹ́nu ìgbà à sọ̀rí lánà mìíràn lákà hatta nara Allaha jahra a lè gbọ́ ọgbọ́ kọ́lọ̀ sọ lóòótọ́ ọlọ́run wà yàtọ̀ sí kínní yà káàró nànà ẹ máa ń ríra wa á abẹ́ rí fótófótó ṣùgbọ́n Ibn Abbas ní kò ṣe déédéé wọ́n ní torí pé ńgbà wọn débẹ̀ ọlọ́run ọba gbọ̀n wọn jìgìjìgì oníkálukú wọn sì dákú lọ gbaragada. rẹ la nabi musa ni tó bá wù ọ lọ́wọ́ ọba ti pa wàrùn tẹ́lẹ̀ má pa wàrùn torí ní táwọn òpó nínú wa ṣe wọn ni tọ́lọ̀ wọn bá fi mú wọn dákú tó fi pa wọn kú báwọn tí wọn fi dákú ó ní pé ẹ̀yin ń bẹ láàrin wọn wọn lẹ́yìn lẹ nílà aka jù wọn lẹ́yìn lórí yín pé jù ẹ̀yin ò sì lè kọ fún wọn láti sin ògèdèǹgbè màálùú ọtọ́ sí yín kẹ́ kú dànù anabi musa mi sọ pé ọlọ́run má fìyà jẹ wá nítorí táwọn òpó nínú wa ṣe ó tilẹ̀ jẹ́ pé àwọn wọ̀nyí náà ṣàtìṣe tí wọn kọ fún wọn wọn ni tọfà nù àmọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ làwọn ti tọrọ pé àwọn fẹ́ rọlọ ìṣẹ̀lẹ̀ míì nù àwọn ọmọ Israẹli wọn sọ pé àwọn lọ gbọrọ Ọlọ́run wa kọlọ nsọ Ọlọ́run sọ kó fira rẹ̀ hàn wá nà àwọn ṣé kò sí ni tí bá ń bẹ ọ yẹ ká lè rí tó Ọlọ́run ọba wa ó sì mú káwọn náà kó tún parẹ́ kọlọ́run tó tún jí wọn. akramakumullah Ọlọ́run ọba wa gba pípé àwọn ẹni tí wọ́n ti forí balẹ̀ fún gèdèǹgbè màálù tí wọ́n sìn tútú bá wọn ni kí wọ́n para wọn faqtulu anfusakum ẹ para yín wọ́n ní àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí hùn àwọn lápá jésì ṣe bí rìwáyà kan tún ṣe wá lọ́dọ̀ àwọn afọ́ńtẹ́fsìrì kan wípé wọ́n wá síra wọn lọ́gbọ̀gba fifty fifty gbogbo àwọn tó ń sún gèdèǹgbè màálù wọ́n wá kọjú síra wọn ọ̀yá ẹ máa para yín wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ẹni tí ò sin ògèdèǹgbè màálù fún ọ pa àwọn tó sin ògèdèǹgbè màálù ìgbà tó sì jẹ́ pé àwọn tó sin ògèdèǹgbè màálù àtẹni tí ò sin ògèdèǹgbè màálù mọ̀lẹ́bí jọ ni wọ́n nǹkan kan náà jọ ni wọ́n bó lẹ́sẹ̀ tẹ́túlẹ̀ tẹ́ máa pa bàbá yín tẹ́ máa pa ọmọ yín tẹ́ máa pẹ̀gbọ́n yín tẹ́ máa pa àbúrò yín wọ́n nígbà tílé ọjọ́ yẹn má ọlọ́run ọba ó mú kí mímọ̀ pé mọ̀lẹ́bí ni wá nǹkan kan náà jọ ni wá kọ́kọ́kọ́ parẹ́ lọ́pọlọ àwọn ẹni tí wọ́n pa wọn kó sì parẹ́ kúrò lọ́pọlọ àwọn ẹni tí wọ́n pa báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ni pa wọ́n ní láàárọ̀ john lásán wọ́n pààyàn seventy thousand tẹ́lẹ̀ mọ̀ pé wọ́n á máa pọ̀ di orí ibu ni ẹ̀yin olórí ibu kankan lọ́ọ́ ṣe màálù ẹ̀sìn ti ń bọ́ lójijì àbà ẹ̀yin tọ́lọ́ ńlá nínú ewu ńlá nìyí torí àwọn ṣe ń sọ pé nínú oore tọ́lọ̀ ń ṣe fúnjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé táwa bá ṣẹ̀ tába ti pẹ̀sẹ̀ tí tá tọrọ àforíjì ọlọ́run foríjì wa kò sẹ́ṣẹ̀ kan tá a ṣẹ̀ tọ́lọ̀ ní ẹ para yín ná kótó ti pọ́ lọ́wọ́ ṣàforíjì fún àfi tó o bá pààyàn sọ́mọ pẹ́mi rẹ̀ ojú tẹ lómi lọ bákan náà o ti jábí lé kọ àbótiníyàwó wa lọ ṣe zìnnà sọ́mọ pé púpọ̀ àwọn ọ̀pọ̀ eléyìí ọ̀lẹ́jọ́ nú síbẹ̀ àti mà bẹ́ẹ̀ èèyàn ti jẹ́ mùsùlùmí olóhùn sí islam mọ̀ síbẹ̀ àmọ́ pípa lélẹ́yìn náà muttafaqun alayhi àmọ́ yàtọ̀ sí lẹ́yìn nísìnyìí ọkàn gbáyàn létí wọn á nítọ̀ àfi ká pọ̀ ká pọ̀ báwò lọ́rọ̀ pé yé kíni kíni kíni tánra rẹ̀ gbé ẹ̀kẹ́ rẹ̀ wá kọ́ ọgbà tiwọn náà kò sí nínú pé gbé ẹ̀kẹ́ kejì wá o gbé ẹ̀kẹ́ kejì wá gọ nìyẹn o nínú òfin ti ṣẹ̀ríà islam ọkàn ní gbọ́wọ́ ju bó ń tì í ṣe gbé lọ tó ń bá gbé báyìí wọn náà ò ní jó ju báyìí ó ní sún mẹ́yìn jù ẹ bó ṣe gbé sòwò náà sì nà má sòwò náà ti gba tiẹ̀ nu akramakumullah eléyìí jọ kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ ìṣẹ̀lẹ̀ míì jama ọ̀nà ni pé anabi musa aleyhi salam ní ìgbà tó lọ láti lọ bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ musa aleyhi salam ọ̀nà máa sọ fọlọ́hún pé mo fẹ́ rí ọ ẹ ọ̀rọ̀ ńlá a gbọ́ pé mo ti ń gbọ́rọ̀ wọ ọlọ́n mo fẹ́ wá rí wọ ọlọ́n báyìí subhanallah sẹ́wọ̀n kété tí dáadáa kan bá bọ́ síyàn lọ́wọ́ èyàn tún máa wá ètò jùlọ nítòsí anabi musa nù anabi musa ni ọlọ́ni walamma jaa musa limiqatina wa kallamahu rabbuh. nígbà tí Musa wá síbi àdéhùn tọ́lọ̀ ń bá ní àyè tó ti bọ́lọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ ń sì bá sọ̀rọ̀ qala rabbi arini anzur ilayk ó ní wọ́n lọ́n fira rẹ̀ hàn mí mo fẹ́ rí ọ. Allah ọ̀rọ̀ ńlá anabi Musa ní fira rẹ̀ hàn mí mo fẹ́ rí ọ. àwọn olùmọ̀ nípa tauhid wọ́n Musa o ọ̀sẹ̀ nípa yìí torí pé Musa lọ mọ́ lọ́n jù láyé ìgbà tiẹ̀ ṣùgbọ́n nítorí wọn mọ̀ ní wípé a lè rọ́lọ́n láyé alààyè kan kìí rí ọlọ́run àfi kó kú igi kan èsì dúró dọ́gba kọ́rọ́ lọ́n àfi kó rọ irin kan irọ́ lọ́n àfi kó yọ láyé ń bì nù kótó di lọ́la gbẹ̀ndàlùkìyàm Musa ti tọrọ rẹ̀ tán kótó mọ̀ pé tọ́ọ̀ qala lan tarani ọlọ́run ni ò lè rí mi bẹ́ẹ̀ sì máa túmọ̀ rẹ̀ nù kìí ṣe pé a kìí rí mi kìí sì ṣe pé ò lè rí mi láéláé lan az-zamakhshariya lan yẹn zamakhshari ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni ní pèdè lárúbáwá ó sì láwọn tíra nínú tíra rẹ̀ ní al fi tafsir al-Qur'an bitira ṣe dáa tó ọ̀gbọ́dọ̀ ra àfi tó o bá ti ma kí ó débi kan nítorí pé tírà yẹn àkídà àwọn Mu'tazila ni bàbá yẹn fi jà fún èdè lárúbáwá bẹ́ẹ̀ o àlàyé èdè lárúbáwá sálùkùránì tọ́ka sí tó lè rí nu tafsir mi bẹ́ẹ̀ àmọ́ àwọn àkídà burúkú yìí wá ń kọ́ òun ní sọ̀rọ̀ kí léde lárúbáwá lan harfu nafiyin wa nas harfu nafiyin wa nas lọ́dọ̀ Zamakhshari òní nǹkan ó tún kù harfu nafiyin wa nafiyin harfu nafiyin harfu nasbin wa nafiyin wa ta'bid àwọn míín tó fi kún pé wa tawkid. ìpè arafi tá à ń fi lé nǹkan jìnnà ni tá à ń fi lé jìnnà láéláé ìpè lantara ni ò lè rí mi láéláé ìyẹn ni pé láyé àti lọ́run àkìdá àwọn Mu'tazila àti Jahmiya nù lọ́dọ̀ ahli sunnati wal jamaa àárọ̀ lọ níjọ́ gbẹ̀ndà al-qiyamah ṣùgbọ́n àlè rí láyé. wujuhu yawma idhin nadhira ila rabbiha nàzírà àwọn ojú kan tutù níjọ́ pé ní alkiyama olúwa wọn ni wọ́n máa wò tọ kalla innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn ọ̀daràn nù àní jẹ́ kí wọ́n rí olúwa wọn níjọ́ pé ní alkiyama ó túmọ̀ sí pé àwọn kan kọ́ àwọn ọ̀rọ̀ olúwa lilladhina ahsanul husna wa ziyada àwọn tó bá ṣe dáadáa láyé dáadáa tó peléke ọjà tiwọn àtàlé fún anábìlá lẹkùn ní rírí tí wọn rojú Ọlọ́run Ọlọ́run dákun má ṣe léèwọ̀ fún wa ó ní dẹ̀ra tó ga ju wíwà àlùjáná gan lọ kéèyàn rojú Ọlọ́run tọ lan kò yàtọ̀ sí má lan kò yàtọ̀ sí má ẹgbẹ́ tó bá sọ o. ọlọ́ni kò yàtọ̀ sí la ànáfíà náà ọlọ́ni wala yatamannawnahu abadan wala yatamannawnahu abadan bima qaddamat aydihim wallahu alimun bizzalimin ẹ̀wọ̀n suratul baqara ọlọ́ni walan yatamannawhu abẹ́dẹ́ tọ́ba yẹ pé lan ó ti túmọ̀ sí abẹ́dẹ́ kí ni túmọ̀ abẹ́dẹ́ kuma. torí ẹ̀kọ́ yàtọ̀ sí lá ànáfíà sẹ́wà ǹbí sẹ́wà torí rẹ̀ Zamakhshari ẹ̀fìdírẹ́ mi bẹ́ẹ̀ yẹn àkídà burúkú lẹ fẹ́ tàn ká wọn á fi yín léèrè pé sẹ́ẹ̀ rọ́lọ́ abẹ́ ní rọ́lọ́ nàám ẹ wá dáhùn aa hee sẹ́ẹ̀ rọ́lọ́ abẹ́ ní rọ́lọ́ ńjọ́ gbéǹde aha anabi sallallahu alaihi wasallam wọn fi léèrè sáà rọ́lọ́ ńjọ́ gbéǹde àlùkìyà wọn ní bẹ́ẹ̀ ni ẹ rọ lọ́njọ́ pé ndàlùkìyàmù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rọ́ṣùpá Laylatul Badr lóru tó bá dàgbà pin òrùjọ́ kẹrìnlá ṣé ẹ máa nira yín lára níbi rírì rárá o kò sínú pé súnjẹ́mi náà rí wọ́n ní ṣé ń táàrí ni wọ́n fi wé ń táàrí ni àbí rírì wọ́n fi wé rírì náà sóṣùpá wọ́n fi wé ọlọ́ọ̀ni sọ́lọ̀ wọ́n fi wé ṣùpá ni àfi rírí òṣùpá wọn fi wé rírí ọlọ́run rírí ni wọ́n fi wé rírí o kìí ṣe pé wọ́n fọlọ́run wó òṣùpá o kọ̀rọ̀ pé yé wa aha tọ́ anabi musa wa sọ báyìí tọ́ sẹ́wọ̀n pé eh, àìsí sọ̀rọ̀ la àìsí ìdáràn bọ́ba yẹ kọ́ ọ̀rọ̀ tó túmọ̀ sọ̀ràn lọ sọ àmọ́ bàbá sọ̀rọ̀ wọ́n ní àìfi àìsọ̀rọ̀ dáràn àìdákẹ́ sọ. So anabi musa ti sọ báyìí ó ti dọ̀ràn torí rẹ̀ ẹyin ńlọrọ tọba ti bọ èsè sàmà o anabi musa ti sọ ó ti dọ̀ràn tọ ọlọ́ni ó lè rí mi ìyẹn láyé ń bì walakin anzur ila al-jabal akọ òkúta àpáta tó wà yìí ni kò wò fa in istaqarra makanahu fa sawfa tarani tókùtà ń bá dúró láyé rẹ̀ tí ó mì ajẹ́ pé wọn náà lè rí mi ẹ mujahid ó ní òkúta tó le burúkú musa ò le tókùtà abẹ́yìn le tókùtà òkúta tó le burúkú ò lè dúró láti rọ́lọ̀ sáwa ọ̀lẹ wọ̀nyí báyìí láwa lè dúró. falamma tajalla rabbuhu lil jabali ja'alahu ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa fira rẹ̀ hàn òkúta yìí tó fi hàn àpáta yìí ọlọ́nsọ àpáta ọ̀sọ́dẹ̀lùbọ́. wa kharra Musa sa'iqa Musa ṣubú ọ̀dàkú lọ gbaragada apá kan nínú àwọn onítafsiri wọn ló kú ó kú ni ó kú ni kò kú ni torí pé ní í ṣe pẹ̀lú pé ńgbà tó tají mo rò wa ni kò qala subhanaka ògo ni fún wọn ọlọ́run tubutu ilayka mo túbá wa ana awwalul mu'minin èmi là kọ́kọ́ ẹni tó gbàgbọ́ lódodo pé a lè rọ́lọ̀ láyé <laughs> mo rò pé experimental work ó máa ń jẹ́ kéèyàn gbàgbọ́ ju theory lọ. nínú hadith eléyìí tí Abu Musa al-Ash'ari tó gbà wá. kólá nàbí muhammad sallallahu alayhi wa sallam sọ pé hijabuhu nur nínú riwaayà kan hijabuhu nar law kashafahu la aharaqat subahatu wajhihi mantaha ilayhi basaruhu min khalqihi adéṣe bukhari àti muslim ló gbà wá wọ́n ní kí ló dé tààfi lè rọlọ láyé wọ́n ní torí pé gàgà gàgà ojú ọlọ ìmàlẹ ni nínú rìwáyà kan iná ni tọ́lọ́mbà fi lè ṣe àfihàn rẹ̀ gbogbo ntí ìmọ̀lẹ̀ ẹyin ju ọlọ́mbà di ara rẹ̀ ní òjò náà tẹ́tìrì sáǹpù lára òkúta báwọn tọ́lọ́ngọba tó bá fi lè sí gàgà ojú rẹ̀ wípé ẹ láǹfààní àti rún láyè gbogbo alàbá gbiná ọlọ́nkọjá gbogbo bẹ́ẹ̀ ṣe lérò tẹ́lẹ̀ ìtúnbẹ́ẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sànàbì Musa alayhi salam nínú ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ sànàbì Musa láti tara rẹ̀ kọ́gbọ́n oní ẹni pé arákùnrin kan ó lówó jọjọ láyé ànàbì Musa alayhi salam kọ̀ wá bímọ ṣùgbọ́n láwọn ọmọ tọ́mọ àyà rẹ̀ bí àwọn ní bẹ́ẹ̀ ń po ẹni tí ó jogun rẹ̀ tó bá fi ṣe bẹ́ẹ̀ tó bá kú láì bímọ àwọn ọmọ ọmọ ìyá rẹ̀ yìí wá ń wò pé ó ti pẹ́ jù láyé ató kú mọ̀kùn bàbá yìí amọ̀nà ọ̀run má lọ táwọn ò lè rán lọ sí kérémánjé ni lọ́kàn nu wa ló ń bá pọkànpọ̀ lọ́ba ṣe kú pa bàbá ń bàbá lọ́ba wọ́ lọ sáàrin ọ̀nà rìwáyà kan ní rárá ọ lọ síwájú ilé ẹnìkan ni pàtílẹ̀ wa mọ́ gbogbo yẹn bá bẹ̀rẹ̀ sí ní tìsí wọ́n bẹ̀rẹ̀ sí ní tìran rẹ̀ mọ́ra wọn lágbájá ni tàmẹ̀dò ni dóòlà ni kò sí sójú ẹnìkan tó fi ṣe kú pa àwọn ọmọ Israẹli àwọn tó gbanu wọn bá ní èyí tẹ́ àwọn àmọ́ gbàbí àgbàgbà kùnú yìí ẹ lọ bá ànábì Musa aleyhi salam kẹ ẹ bí léèrè kí ni kẹ ẹ ṣe kẹ fi màá sí rẹ ń tọpa ńgbà wọn dọdọ ànábì Musa aleyhi salam ànábì Musa ni kẹ́ni tó bá mọ ẹni tó pa arákùnrin yìí kọ́ dàkú kọjá kí n máa kọ́ sàlàyé fún mi kálukú gbẹnu lọ ẹnì kankan sọ̀rọ̀ gbà náà lẹ́nìkan ní wọ́n Musa bá bí ọlọ́ anabi Musa aleyhi salam ó wá pè ọlọ́ ó sì bí ọlọ́ ọba léèrè ó pè ọlọ́ ó bí ọlọ́ ọba léèrè àmọ́ àwọn èdè táwọn ọmọ Ísírẹ́lì máa pè èdè wọn yẹn tí ò bá jẹ́ di àgọ̀ yóò sì jẹ́ èdè ọ̀dájú tí ò bá jẹ́ di àgọ̀ yóò jẹ́ di ọ̀dájú wọ́n ní kọ́ bá wọn pe ọlọ́wọ́n ọba rẹ̀ kí wàá sọ ọlọ́wọ́n ọba ti yìn anábì Musa wa dáhùn ọlọ́ni wa ibqala Musa liqawmihi inna allaha ya'murukum an tadbahu baqara ráwọn létí ra anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa àgbàtà anabi musa sọ fáwọn èèyàn rẹ̀ bọlọ ń pa yín láti pé kẹ́ pa màálù wọn pa yín àmẹni tó pa kálí bá àfọ náà jófin àníkọ́ ọba wa bí ọlọ́run ọba rẹ̀ léèrè kó tó àṣírí ẹni tó pààyàn fún wa ṣé bó ní máa bọ́ ọ sọ̀rọ̀ ọwọ́ a sọ pé màálù ló ní ká pa kọ́ọ̀lù àtẹ̀tẹ̀kìdùnà àhózùwà ọ̀fẹ́ máa mú àtẹ̀fẹ́ ni ọ̀fẹ́ máa fi wá ṣe àwà ọ̀fẹ́ máa fi wá ṣàwàdà ọ̀fẹ́ máa fi wá ṣe yẹ̀yẹ́ ni ah wọ́n musa yọ ọ̀mọ̀ mọ̀ wọn rẹ̀ àníkọ́ ọba wa béèrè pé ta ló pa àyàn ọwọ́ alọ́lọ́ ní ká pa màálù màálù báwo wọ́n ti pa àyàn ó tún ní ká pa màálù. tá anabi musa aleyhi salam àwọn anabi ọlọ́run ebínú o torí ẹnìkan ṣe béèrè gan ni wọn lánàbì musa máa bínú à bí bá máa bínú ó yẹ kó lálẹ́ àwọn eléyìí kọjá sísọ gbogbo àwọn ànábì wọn ní sùúrù náà ni. qala a'udhu billahi an akuna minal jahilin ó ní mọ̀sáàdì ọlọ́run o kọ́lọ̀ mọ̀ sẹ́mi lọ́kàn nínú àwọn aláìmọ̀kan ajẹ́pọ̀ àwọn ẹni tí máa sáwàdà tí máa sẹ́fẹ̀ kí ni wọ́n aláìmọ̀kan wọ́n wá lérè tíátà lókùtọ́ ọmọ àti àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o ti musa fún pọ́ fẹ́ aláìmọ̀kan nù o yá apáti o ńlọ dànù rọ gbogbo àwọn eré tíátà kò lè dùn àfi kéèyàn parọ́ torí gbogbo ẹ̀ náà orí irọ́ wọn mọ́lé orí irọ́ wọn mọ́lé irọ́ náà ni ó sì bá lọ. tó Ibn Abbas radiyallahu anhuma ó ní tó bá jẹ́ pé àwọn èèyàn yìí bá lórí lọ́wọ́ bá gbọ́rọ̀ ni gbàdọ́lọ́ ti ní inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́run pa yín láti kékeré pa màálùú kán ẹ̀mí lẹ́yìn nínú ṣẹ̀ríyà wọ́n ń pè ní nakiratun fi siyaq al-ithbat fahiya mutlaqa màálùú kán gbogbo màálùú tí wọ́n bá pa wọ́n ti tẹ̀ láti ọlọ́ kódà kó ṣe pé bí sẹ́ńjábọ́ǹdì ìyá rẹ̀ wọ́n pa ó ti tó ń tọ́lọ̀ ní kí wọ́n ṣe. ابن عباس ni ṣadadu fẹṣẹdada allahu alayhi wọn mú lélẹ̀ Ọlọ́run lè má wọn wọn ti gbarú ọ̀rọ̀ yìí náà wà ládé ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lọ èyí tó fẹsẹ̀ rìn lọ nípa ọ̀rọ̀ ta ni abdullah ibn abbas radiyallahu anhuma wọn náà ẹ̀kọ́ tí ń bẹ ń àkọ́kọ́ nu má lé o tọlọmọba ni kò ṣe má lé o tọwọ bá ti lé lálejò ọ̀fọ̀ láfọ̀ tán ni o torí tí wọn bá lò fẹ́ sọ́dẹ̀lẹ̀ ọlọ́run sọ́dẹ̀lẹ̀ mọ́ ọlọ́run wọ́n ọlọ́run á máa sunkún tọ́ kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n ní ud'u lana rabbaka yubayyin lana ma hi tó máa polówó rẹ̀ kó ṣàlàyé fún wa màálù èwo gan-an lè ti fẹ́ ká pa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ọ̀rẹ́ ìnà ó lè ṣẹlẹ̀ láyè sí náà àbí òye wa sígáàlì kan á béèrè nìsín kò ní ẹjọ́ omi wo la lè fi ṣàlùwàlá ní sọ pé omi gbogbo omi tí bá ti ń jómi ẹ ẹ ṣàlàyé omi fún wa kó yé wa omi omi pọ̀ ọkẹ kọwárọ jómi tí mílíkì kan sí kọwárọ jómi tó ròró kan gírísì ọ̀gbọ́dọ̀ kán sí iyọ̀ ọ̀gbọ́dọ̀ dá sí ìtọ̀ ọ̀gbọ́dọ̀ kán sí ẹ ṣàlàyé rẹ̀ kó yé wa kò tí ì yé wa tó omi yẹn <laughs> sọ pé bá ti máa gbé lọ́nu títí tí ó fi rí pé tó ń bá wọn ọ̀gbọ́dọ̀ jẹ́ omi tó jò rọ̀ lórí páànù kó tó dà sínú dọ́ọ̀mù yìí. <laughs> sẹ́wọ̀n kótó bá péré omi ló mú tó fi sàlù alátẹ́lẹ̀ à ń bẹ́ lọ́nkọ́ má burú àmọ́ agbègbó náà sọ. à tó bá tó akàn pánù kótó kò gbọdọ̀ jẹ́rú ẹ̀ because yọ hàn òórùn pánù síbẹ̀ yìí náà fíìlì rẹ̀ yọ hàn òórùn pánù kò sì gbọdọ̀ jẹ́ omi eléyìí tó ṣe pé èéfín èéfín iná tí ẹ dá ó ti sàn sínú ẹ̀ omi tí ẹ gbé kaná tí èéfín ti wọnú ẹ̀ kò gbọdọ̀ jẹ́ ẹ̀ tí èéfín bá wà wọnú rẹ̀ tíntín kọ̀kọ̀ gbọ́dọ̀ tíntín so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn náà fi gbà fọlọ̀ ìwọ ló gbélé le ló fi wá lé mọ́ kò sígbà tí ò lè lé o mínísítì kẹ́nìkan sọ pé gbogbo béèrè tẹ́ bá ní ẹ lè pè ẹ lè bí mí béèrè wa di púpọ̀ ó wá di pé àwọn béèrè rubbish nonsense àwọn béèrè rasta ìkẹ́nìkan máa sọ pé wọn ọmọ kọ́wọ́ tún náà kọ́ fọ́ ni ká tó fọwọ́ sí ẹ wọn ọmọ ká máa bọ́jú ká tó fín mú ni àbí kíní kan wọn kàn pa fóònù ni ṣàdọdú ṣàdọdú Allahu alayhi. tó ẹnìkan fẹ́ pè ìbéèrè gidi ló ń fẹ́ pè kò sáyè béèrè kò sáyè ah, gidi ló kò sáyè béèrè sẹ́mi pé ṣàdọdú ṣàdọdú Allahu alayhi. tó ìgbà míì nǹkan ti dá yóò ti rọ àwa náà lásọ̀ọ́ délé jọjá máa kíyè sára. tó. So, àwọn bá wọn bá tẹ̀síwájú o gẹ́gẹ́ bí ìṣe wọn wọn ní bá pọ́ lọ́n kọ́ sọ́láyé fún wa màálùú wo gan nífẹ̀ẹ́ ká pa gan náà rí. <laughs> tọ́ kọ́lé innahu yaqulu innaha baqaratun la faridun wala bik oníkèsè màálùú tó dàgbà kì í sì sógedengbe kọ́ dàgbà kò kéré tọ́ awanun bayna dhalik ètí ń bẹ láàrin láàrin ètò dàgbà àti ètò kéré ni faf'alu ma tu'marun ẹ tètè ṣe ń tọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe o wọn ò tún gbọ́. qalu ud'u lana rabbaka yubayyin lana ma lawnuha wọn ti tún bá polúwa rẹ kọ́ sọ fún wa kí ni kọ́lọ̀ rẹ̀ <laughs> kọ́lọ̀ wo ni èsè màálù. tọ́ qala innahu yaqulu innaha baqaratun safra'u faqi'un lawnuha tasurru an-nazirin. wọ́n ní ọlọ́run sẹ́yìn rí yẹ́lò màálù rì kẹtù á ṣe yẹ́lò lásán o yẹ́lò tó kí fáàkì ọlọ́wọ́ náà tó kí yẹ́lò dáàkì yẹ́lò ee abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tẹ̀sọ́rọ̀ nàgírí ó sì gbọ́dọ̀ jẹ́ ní tó jẹ́ pé yọ́ máa dùn mẹ́ni tó bá ti wò yọ́ máa wojú wò pé ọ́ màálù lọ́lọ́ ń dáadáa báyìí tá a bá tún rí yẹ́lò tó kí náà tí ò dùn yẹn nú kì í tún sùn láwìn tá a bá rí yẹ́lò tí ò kí kì í sùn láwìn tọ́ قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون báwa kólú wa rí ọ̀rọ̀ màálù tiẹ̀ tí wàá dojú sú wa bẹ ń hmm, dojú sú wa hmm, inshàlá ní ìsìn á rí àmọ́ tó kó tún sàlàyé síwájú. ọ̀rẹ́ ináhu yẹ kúló ináha bọ̀ ẹ̀yà màkà nàbí musa tó wá gé màá bínú à yóò ti blast wọn ti pẹpẹ yìí kí ni burúkú rádaràda wọn nítorí yóò pè tẹ́lá tún wábì nítorí ọ̀rọ̀ màálù ẹ̀ sí àbùkù kan àmọ́ tún dá wọn lóun náà ni ó ní ọlọ́run sọ pé màálù ni ọ̀làdọ́dọ́ ló ń tó fi rọlọ́ ọ̀rọ̀ kí ẹ sì màálù yẹpẹrẹ tí ń roko eléyìí ọkọjá kó roko ọba ni nínú àwọn màálù wàlá tẹsikẹl xọrt kìí sì bá wọn pọnmi soko mùsàlámà kọlá lébù lára kọ́ ọ̀nà rí dépò kójú àpọ̀ wà lára rẹ̀ kọkọ sẹrí dépò kó àpò bó sẹrí àbí òye wa ọhọ láṣìyẹ kẹfì ìhà kọlọ mi ò lu kọlọ rẹ yẹlò tó tí ò ní dúdú kan tó tí wọn bá wọn. qalu al-ana ji'ta bil-haqq wọn ní wàyí ọ̀sẹ̀sẹ̀ wàá mú òdòdó wa nù. <laughs> fadabahuha wọn wá dùn wọn má ká dùn yẹn fàálù ọlọ́ọ̀ni wọn fẹ́ lè má dùn wọ́n ní wọ́n wá màálù yìí títí ní gbogbo orílẹ̀-èdè wọn wọn ò rí ọ̀dọ̀ ẹnìkan wọ́n ti rí ọmọ rè kan tí máa gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu ńlọjọgún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àti màálù tọ́lọ̀ wọn bó fi ṣe dáadáa fọ́ọ̀mà nù fún àwọn dọ́dọ̀ á nídìí màálù rẹ̀ yìí kò pé méjìlá yìí òun náà là ní òun bá ní kò sí fún títà à á lè gbé màálù lọ Musa àbíkọ́jẹ́ títà àá gbọ́ kó ẹ̀ẹ́ta náà ni wọ́n ní jẹ́ ká san owó rẹ̀ fún ọ lódì wọn wíwúwo rẹ̀ ní gold ó ní gbà àwọn jù bẹ́ẹ̀ lọ títí tó fi pé ìlọ́po mẹ́wàá ìlọ́po mẹ́wàá wúwo rẹ̀ lówó gold ìgbẹ́ ti gbogbo ẹ̀ tó wà nù rẹ̀ nípa <laughs> ìlọ́po mẹ́wàá rẹ̀ ń gold inú wọn san wọn á gbé ránṣẹ́ sanabi Musa aleyhi sẹlẹ Ọlọ́run á ní kí wọn dúnbò rẹ̀ mú àwọn dombo rẹ̀ ọlọ́run ní kí wọ́n mú apá kan nínú màálù yẹn kí wọ́n fi ná òkú àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì wọn ní tan rẹ̀ ni àwọn kan lé egun rẹ̀ ni èyí òwú ò lè jẹ ọlọ́run ní kí wọ́n nà wàkúlù náà tọ́rí bó hóbi bá ọdún ìhà ọlọ́run ní má apá kan nínú rẹ̀ fi nà kadhalika yuhyi Allahu al-mawta wa yuriikum ayatihi la'allakum ta'qilun bọ́lá ń sẹ́ máa ń jókòó nìyẹn ọlọ́run bá ń fi àmì rẹ̀ hàn yín tẹ̀lé sí làákàyè arákùnrin yìí jí talọ́pọ̀ lágbájá ni ó sì tún kú padà lọ́ba tán ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ́ ni pé a gbọ́dọ̀ máa lé koko lórí ní tí ọ̀gbá líle koko ká má bàa fà fọ̀ dànù ká má bàa fà fọ̀ dànù bẹ́ẹ̀ náà lẹ̀sìn wa inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalabahu ntọ́ rọrùn lẹ̀sìn ẹnìkan ò ní fọwọ́ ìlé mẹ́sìn àfikẹ́sìn ò borí ẹ̀ gẹ́gẹ́ bí ti ṣe màkẹ́sìn wa lápèjì oníṣòkòtò wa ó lè wà lójúgun àmọ́ kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ẹnìkan wá gbé ṣòkòtò tiẹ̀ sókún àṣejù náà àbí èso àṣejù àṣejù náà aláṣẹ̀rẹ̀kẹ̀ alárekunda aláhọ̀kanagun anabi wa sallallahu alayhi wa sallam oníṣẹ́ ìbáṣe kékeré má bàa la wàhálà bọ̀ yín lọ́rùn bá pa ṣáájú gbogbo àlùwàlà nínú rìwáyà kan ṣáájú gbogbo sọ̀láàtì kámọ wá rún pákó lórí sọ̀láàtì kọ́ àṣejù nìyẹn aláhọ̀kangun nìyẹn aláṣeboro aláṣeríre ẹ̀sìn ẹ̀ ṣe ń tẹ́lẹ̀ mú lélẹ̀ torí gbogbo ẹni tó bá mẹ́sìn lélẹ̀ ẹ̀sìn ọ̀padà borí ẹ̀ ni ẹ̀sìn ọ̀sẹ̀kù ìwọ ti tán ìwọ ò ní ṣe kan tó fìdí pokú òǹdì rẹ̀ eléyìí pàtàkì ká mójútó bákan náà nínú tí àtúntara rẹ̀ kọ́gbọ́n nínú tàǹgbèsè ayé ànábì Musa aleyhi sẹlẹm onánípa ànábì wa Musa aleyhi sẹlẹm ó ń ṣe kútùbà lọ́jọ́ kan ẹnìkan á ṣe béèrè lẹ́yìn náà ṣe máa ń ṣe àwọn béèrè yìí náà ní tí ò ní tùmọ̀ ń gbà mí ọ̀ ní talẹ́ńtọ́ mọ̀ láyé yìí ní láyé wa tá wà yìí ní talọ́ mọ̀ alábi musa bá ní èmi nìkẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba wa bínú sí wípé kò fi ìmàtí sọ́dọ̀ lọ tó bá bí ọpẹ́ta lọ́mọdù Allah alábi musa tí wàá sì sọ mbẹ́ àwọn ọmọ israẹli wọn ni musa àti Khidir kìí ṣe musa tọ́jà nàbì ni musa mìíní irọ́ wọn fi pa irọ́ ni wọ́n fi pa sa'id ibn jubair tọ́jú àgbà nínú àwọn ọmọ kéwu abdullahi bin abbas radiyallahu anhuma ẹgbẹ́sùn ẹgbẹ́sùn sa'id ibn jubair tọ́jú àgbà nínú àwọn ọmọ kéwu abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n sọ fún Ibn Abbas wọ́n sọ fún Ibn Abbas lọ́jọ́ kan wípé no albikali ọmọ ń sọ̀rọ̀ kan wípé Musa tọrọ dùn àti Khidr, tọ́da wọn pọ̀ kì í mà ṣe Musa tọ́lọ̀ ọ̀rán sáwọn ọmọ Israẹli Ibn Abbas ni kadhaba aduwullah irọ́ lọ̀tọ̀ ọlọ́ǹpa nọ́ọ̀fù bìkálì yẹn ọ̀kan náà yahudi ní kéde mùsùlùmí pé irọ́ lọ́tọ́ ọlọ́run pa gbogbo káfíìrì ọ̀tọ́ ọlọ́run ibn abbas ni ubay ibn ka'b ọgbà ọ̀rọ̀ wá fún alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam olóńgbọ́tà anabi sọ yìí pé musa dìde ńjọ́ kan ṣe kútúbà láàrin àwọn ọmọ israel lẹ́nìkan bá bi léèrè ayyu nnaasi a'lam tàlẹ́ni tó nímọ̀ jù nínú àwọn èèyàn faqala ana musa bá lé mi ni musa bá ní ọba ní èmi ni fa'ataba Allahu alayhi ọlọ́run bá bá nàbì musa wípé ọ̀rọ̀ tó sọ nǹkan yẹn kọ́ sọ bẹ́ẹ̀ nítorí pé kò fi màtí sọ́dọ̀ ọlọ́ ọlọ́run ọba wa ránṣẹ́ sá nàbì musa ike mo ní ẹrú kan o tí ń bẹ níbi tó kún ńlá méjì ti pàdé huwa a'lamu minka ó ní má jù ọ lọ wa fawqa kulli dhi ilmin alim gbogbo bọ́ bá ṣe ní màtó ó rí pé ọlọ́run bá ní màdù gbogbo wa lọ ọlọ́run á pe musa ń jà ní ìsìn ẹni tó ní màdù ọlọ ń bẹ níbi tó kún méjì tó pàdé anabi musa wa ni tọ́ ìwọ ọlọ́run bóun ní ṣe rìnnà kó ọlọ́run bàbá ni wàá mú ẹja ni wàá fẹja kan wàá fi sínú àwọn ọ wàá bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò àtiwọ́ àtẹ̀yàn kan ibi tẹ́jà bá ti sọnù mọ́ ọ lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa yẹn pàdé ibi tẹ́jà bá ti sọnù mọ́ ọ lọ́wọ́ ibẹ̀ ló ti bẹ̀rù wa pàdé musa bá sì lọ wẹja ọsọ sáwọn àtòun àti yúṣà ibùnú nùn ta ló na padà di ànábì Ọlọ́run wọ́n bá tẹ̀léra wọn wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń rìn rìn ó fi rẹ̀ wọ́n wọ́n bá dé di kan musa àti yusha ọgbórí lápáta oòrùn gbé wọn lọ báyìí ni ẹja ti rápálá kúrò nínú àwọn ọ rápálá kúrò nínú àwọn ó mú ọ̀nà pọ̀n ó fi wọnú òkun ìgbà tí wọ́n jí yusha ibn nun kò rẹ́jà mọ́ ṣùgbọ́n dípò kọ́ bá nàbí musa pé ẹja ẹ̀mí ọ̀rẹ́jà mọ́ bàbá ìrẹ́jà mọ́ o ọgbẹnu lọ ọsẹnu dédé sí bí wọn kúkú béèrè anabi musa òbéèrè ńjọ yẹn ó fi di jọkèjì musa wa ní bá mi mẹja kásì ẹja jẹ bá ní mẹja kásì ẹja jẹ. ọlọ́ni falamma balagha majma'a baynihima nígbà wọn débi tó kún méjì ti pàdé yẹn nasiya hutahuma wọ́n gbàgbé ẹja wọn sílẹ̀ tọ́lẹ́jà ti rápálákò náà àwọn ó ti lọ Yóṣùà sì jíṣẹ́ fún anabi Musa fattakhadha sabilahu fil bahri saraba ẹja mọ́nà ọwọ́ ọ̀nà ó fi padà sínú òkun tiẹ̀ falamma jawaza wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ti kọjá yìí ibi tọ́lọ̀ ti sọ pé ọba Khidru pàdé wọ́n ti kọjá rẹ̀ qala li fatahu Musa wa sọ fọ́ ọmọ tó mú lẹ́yìn atina ghadaana báni gbé oúnjẹ wa. لقد لقينا في سفرنا هذا نصبا آه ọ̀rẹ́ wa pọ̀ lórí ìrìn àjò yìí pàdé àwọn olùmọ̀ nípa tẹ̀sí wọ́n n'i Musa ọ̀mà rẹ̀ títí tó fi kọjá tọ́lọ̀ yọ bẹ̀rù òun Ọlọ́run fún lágbára kọ̀ fi débẹ̀ kọ̀ rẹ, nígbà tó ti táyọ̀ bẹ̀ bẹ̀rẹ̀ torí pé ó ti ń ọlọ́run sọ pé ibi tó ọba ti rẹ́jà sẹ́mi pé tó bá yẹ pé Yusha ibn Nun ọba sọ fún pé ọ̀rẹ́jà mọ́ inú ànábì Musa dùn pé ibi tá à ń lọ gan la ti dé yìí ibi tá a ti rẹ́jà náà la wà yìí ibẹ̀ náà la ti dé yìí ṣùgbọ́n kò sọ ó túmọ̀ sí pé kọ́ ọ máa kúnu ìbẹ̀rẹ̀ àgọ́ ni o kèé sòpin àgọ́ tá a bá bímọ tí ọba mọ̀rọ̀ sọ àbọ̀ mọ̀rọ̀ sọ máa kúnu ó bá wí sọ̀rọ̀ nítorí pé ìbẹ̀rẹ̀ ọgbọ́n oníkàlẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ tọ́yọ lúndù yọ̀ọ́yà dẹ̀pẹ̀ nìyẹn nàgẹ̀rẹ́nu àwọn ọmọ gbọ́dọ̀ láyà láti lè sọ̀rọ̀ ẹ má máa kó àwọn ọmọ láyà jẹ kó wá jẹ́ kó àwọn ọmọ tí yóò ní lè bá yín sọ̀rọ̀ ará àtàlọ́ ọmọ ọmọ bá sọ̀rọ̀ arákùnrin yìí tọ́ba ti sọ bá nàbì Musa tẹ́lẹ̀ ni ibi tí wọ́n dé náà ni wọ́n bá dúró sòṣùgbọ́n gbọ́n àwọn tayọ ọbẹ̀ láàrẹ̀ bẹ̀rẹ̀ tọ́ ìgbà yìí wà lọ́mọ́ wa sọ̀rọ̀ Yusha qala ara'ayta idha awayna ila as-sakhra ó ní ẹsẹ̀ rántí ìgbà tá a sùn níbi àpáta yẹn fa inni nasitu al-huta ibà mọ́ gbàgbé ẹja sí o wa ma ansanihu illa ash-shaytanu an adhkura nǹkan kọ́kọ́ ló sì mú mi gbàgbé rẹ̀ ṣètọ́nù ni ò jẹ́ rántí rẹ̀ o wàtẹ́kọ̀tẹ́ ẹja ti rápálá wọ òkun padà ọ̀yanilẹ́nu pẹ́ja ti wọ òkun padà. anábì musa ni mọ́dàmú kọ́lẹ́ bẹ́ẹ̀lì kẹ́mẹ́ kún náà nàbẹ́ ó ní táwọn wá ganu ọlọ́run ti fi yé mi pé bí tẹ́já bá ti sọnù ibẹ̀ náà láti bá ẹrú yìí pàdé. tó ní ìgbà tán sọ bẹ́ẹ̀ anábì musa alayhi salam fẹ̀rẹ̀tẹ̀dá alẹ́ ẹ̀ẹ́tẹ̀rìhìmà kọ́sọ́sọ́ àwọn méjèèjì bá tún padà sẹ́yìn wọ́n wá ń tọ́ ojú ẹsẹ̀ wọn gbogbo bí tí wọ́n gbà tẹ́lẹ̀ wọ́n tún padà wọ́n padà wọ́n padà títí wọ́n fi débi òkúta yẹn. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما wọ́n wá bẹ̀rù Ọlọ́run ọba kan pàdé ńgbà wọ́n débi àpáta tó sùn sí gangan yẹn wọ́n bá ń bẹ tó daṣọ bora òun náà ni Al-Khidr aleyhi salam ẹni tó ti kọ́ Ọlọ́run ọba kẹ́ ó sì kọ́ ní mà qala lahu Musa anabi musa wa sọ fún ó fẹ́ fira rẹ̀ lé kí o Khidr ó fẹ́ gba fọ́ọ̀mù ó ní hal attabi'uka ala an tu'allimani mimma 'ullimta rushda tẹ́gbà kí n tẹ̀lé yín sà pé kẹ́ ẹ lè nínú àwọn ojú ọ̀nà ń mà ń kọ́ yín ẹ̀wẹ̀ kọ́ mbẹ̀ ìmọ̀ bọ́yẹ́ gbà fún mi kí n tẹ̀lé yín láti kọ́ díẹ̀ nínú tọ́lọ̀ fi mọ̀ yín sẹ́mi pé Musa fẹnu já géètì ni nípa akọ́ sọ pé èmi ni kíni èmi mọ̀ fi yé ipe wà fún kọ̀kọ́ lédè ẹ̀lmín àlè tọ́ba jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run bá Musa àwa kúrúntù ntutu àwa mọ̀ nǹkan kọ́ àwa mọ̀ kọ́lọ̀ ń jẹ́ ni àmọ̀ ọlọ́run ọba nìkan torí ẹ̀ kálọ̀ kéè sára à ń nítorí pé ńgbà mi sátífíkẹ́tì yẹn ẹlòmíràn máa wò pé mà ní kése mà náà nǹkan kan kan kan fún ọ pé o ti pass through àwọn ọkọjá gbára àwọn exercise kan so therefore ajẹ́rìí pọ̀ ọkọjá gbára exercise yẹn fọ́kọ̀t ìtumọ̀ sí pọ̀ ọmọ àìmọye tó gbàwé ẹ̀rí tó tún gọ̀ àìmọye ẹni tó gbàwé ẹ̀rí tó ẹ pé ìbéèrè tó kéré báyìí tó ń bá bí yọ ọmọ gbani torí ẹ̀ ni mo ti sọ nípa àwọn olùmọ̀ wa sọ fún wa wọ́n ní tẹ́ bá gbàwé ẹ̀rí tó ní ńlá yìí tó gba phd lápèjúwe wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé ọ̀dà láti jákẹ́kọ̀ọ́ ọ̀dà láti jákẹ́kọ̀ọ́ yẹn tó gbogbo ọjọ́ ayé rẹ̀ ó tún máa wá àmà náà ni eléyìí ò túmọ̀ sí pé tí wọ́n bá wá gbarúwé ẹ̀rí yẹn kọ́ máa fojú kéré rẹ̀ pé ìṣẹ́bó náà ti sọ báyìí alólòdò ni wọ́n ọ̀ gbàbí kankan rí wọ́n níwèé ẹ̀rí wo ni wọ́n gbà rí láptìdáyì wala mùtàwọ́sọ́tọ̀ wala sànàwíyà ọmọ nǹkan kan olódo lásán lásán torí pé láwùjọ tiwa tí wọn ò ti kà mọ̀ kún sẹ́mi káwọn ọmọ sọ pé kí lọ́ọ́ gbà tó bá yẹ kó oorun ló sùn tí wọ́n fi fún wẹ́ẹ̀rì wò ó tí ì sùn tó bẹ̀. sáhọ́lẹ́lẹ́ eléyìí ń jẹ́ báwọn torí ẹ̀ ìwé ẹ̀rí pàtàkì àmọ́ kí èso nìmà ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ti ràn lọ́wọ́ tẹ́ ti rí ìwé ẹ̀rí kan gbà bómi ẹ gbọ́dọ̀ ràn ìwé ẹ̀rí yín lọ́wọ́ nípa pé kí research ọmọ gbogbo gba research gbogbo gba research torí pé tẹ́ẹ̀mà ti ń rìsáàtì sí lẹ́ẹ̀ma rí pé àti ìmọ̀ nǹkan kan tẹ́lẹ̀ àti ìmọ̀ nǹkan kan tẹ́lẹ̀ nítorí pé ń tá a mọ̀ ó kéré lẹ́gbẹ̀ẹ́ ń tá a mọ̀ ọlọ́run wa ní yé sànù yín títí tẹ̀ fi kú lópin ìgbà tẹ̀ ń research tẹ̀ máa ń research ẹ̀rí pé máa ń ṣe wá lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn olùkọ́ mi wà tó ẹ pé ńgbà phd àbọ̀ professorship yọkànlọ́fẹ̀yìntì ni kò ní kàwé má títí àwọn ọmọ tí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa dojúlé àwọn ọmọ pé okay you want to show me you wise àbí you want to show me you are educative àbí okay I will show you kí ni n ṣó alólòdò ni ọ ìwé ẹ̀rí bánzá tó gbà fún ẹlòmíì kan mọ kò sí ẹ̀ lè wúlò fẹ́ lómi gan gbà tó ṣe pé kò ní wúlò fọmọ rẹ bó ni ó ṣe wúlò fẹ́ lómi torí di eléyìí àwọn ìwé ẹ̀rí tá à ń gbà láyè sìn kò burú o àmọ́ àwa gbọ́dọ̀ ràn án lọ́wọ́ bọ́jà dìgírì náà lọ gbà ràn án lọ́wọ́ nítorí pé o lè bára rẹ lágbàmì àwọn ọmọ tí o ti gba senior secondary school certificate táwọn sì ń research ń research ojú ó ti ọ̀kú ń bẹ̀ ń jọ náà